Yeah. ẹ kalẹ̀ ẹ kalẹ̀ ẹ kalẹ̀ ẹ má wọrí a máa tó máa play orin ẹ jẹ́ kí JP wọlé tán tí JP bá ti wọlé tán àwa máa play orin bá ti lẹ́yìn tó bá ti sin JP ẹ kalẹ̀ ẹ kalẹ̀ ẹ kalẹ̀ mo mọ̀ pé ó ń du àwọn kan pé à play orin but ẹ kàn jẹ́ kí n fún wọn ní last honour ká respect wọn mo sọ fún yín bí mo ṣe close mọ́ wọn nígbà tó wà láyé so lẹ́yìn yẹn a máa play orin ẹ kalẹ̀ ẹ kalẹ̀ ẹ kalẹ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ a máa play orin very soon ẹ kọ bí ẹ pẹ̀lú mi torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ṣe mọ̀ pé mo sọ láàárọ̀ pé bóníkálukú ṣe ń mọ̀nà tọ̀tọ̀ ni bẹ́ẹ̀ mi ṣe fẹ́ mọ̀nù wọn nìyẹn so ẹ kọ bí ẹ pẹ̀lú mi ta ló ti pè mí yìí. ẹ kálẹ́ ẹ kálẹ́ ẹ kálẹ́ ẹ kálẹ́ ẹ kálẹ́. Hmm. Hello? Yep. Mi ìgbóyìnbó. le kalẹ́. Ẹ káalẹ́. Shabarikolo, com. Mm. Anyway, ètò shabarikolo ni mo ń ṣe lọ́wọ́ o. Àwọn so ẹ ṣé, mo ti gbọ́ shabarikolo.com ni. Okay, yes ẹ kálẹ́ gbogbo ilé o ṣé dáadáa ni mo bá yín ẹ má bínú pé mi ò kọrin mo ti sọ fún yín a máa tó bẹ̀rẹ̀ sí ni máa kọrin before the end of uh, this month a máa máa kọrin padà lágbára ọlọ́run but for now ẹ jẹ́ ká fi orin yẹn lẹ̀ bẹ́ẹ̀ before the end of this month ní agbára ọlọ́run a máa kọrin ṣé dáadáa ni mo bá yín alẹ́ yìí ètò ṣàbàríkòlò fún gbogbo àwọn tó wà lórí ṣàbàríkòlò ni kí wọ́n kọ́kọ́ pè wọlé kò bá jọkùnrin kò bá jọbìnrin táwọn ọkùnrin bá ń pè ẹ̀yin obìnrin ẹ tẹ́tí kẹ́ gbọ́ èyí tẹ́ bá ní interest nínú wọn ẹ pè mí kẹ́ sọ fún mi èyí tẹ́ bá ní interest ní inú wọn nínú àwọn ọkùnrin tó bá pè ẹni tí ò bá ti pè mí nísìn ẹ jọ̀ọ́ gbogbo tẹ̀sẹ̀ máa ń disturb mi mo wà lórí ṣàbáríkòlò mi ìróbìnrin ẹ àwọn obìnrin tí mò ń chat pẹ̀lú wọn sọ̀rọ̀ àsìkò tí tó báyìí láti pè gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ṣàbáríkòlò tí ẹ ń fẹ́ obìnrin àbí tẹ́ ń fẹ́ ọkùnrin àsìkò tí tó láti pè number one number two gẹ́gẹ́ bí obìnrin níbo ni wọ́n lè fi ọwọ́ kàn lára ẹ tó jẹ́ pé tó o bá dóko ara ẹ ò ní wálẹ̀ hello kí lẹ fẹ́ sà. ẹ bọ ẹ mọ̀ pé mo ṣe mo ṣe lọ́gàn ni kí lẹ fẹ́ sọ sìn mo ṣe lọ́gàn sìn nìyà mi ì tẹ̀tí sọ̀rọ̀ rárá. so gẹ́gẹ́ bí obìnrin níbo ganan máa fọwọ́ kàn lára ẹ tó fi jẹ́ pé tó o bá dóko ara ẹ ò ní wálẹ̀ ìdí ta fi ń ṣe kinní ni wípé fún àwọn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò mọ obìnrin fọwọ́ kàn lára tó bá ti bà wọ́n délẹ̀ náà máa kàn ṣí obìnrin sórí bẹ́ẹ̀dì náà máa máa do it doesn't work that way then gẹ́gẹ́ bí obìnrin ìgbà wo gan ló gbádùn oko jù ṣé ń gbà tó wà ní sisi tó ò tí ì má rí ṣó gbádùn oko nígbà yẹn jùgbà tó má rí lọ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kí ni rízì tó ṣe wá gbádùn okó ńgbà tó máa rí ṣé wọn ọmọ ẹ dó dáadáa ni àbí bí wọ́n ṣe ń fi ọwọ́ kọ ẹ̀ ńgbà tó wà ń sisi ọkọ ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ o ò dẹ̀ mọ bó ṣe fẹ́ sọ fún tó bá wá mọ bó ṣe fẹ́ sọ fún tẹ́ bá sọ síta àwọn ọkùnrin tó wà lórí ètò yìí bóyá yìí tí wọ́n ti ní problem <clears throat> wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa wọ́n á bẹ̀rẹ̀ sí ní lọ máa adjust ara wọn ìdí tí ètò yìí fi wà lẹ́ni nìyẹn ṣàbárí kòlómì fẹ́ discuss any other thing èèyàn kan send message sí mi ẹ jẹ́ kí n ka ìwọ òkè yọ lọ jókòó ẹ jẹ́ kí n ka mẹ́sẹ̀jì tó sẹ́ǹsì mi ẹ jẹ́ n kà á fún yín ó ní just want to know how to schedule an appointment with you want you to help save my marriage since we have come this UK my wife has turned to something else and I'm very disturbed about her attitude want us to come see you unfortunately you can only talk to me over the phone I'm not going to see anybody. Go and book, then we'll speak. And if you want me to talk to your wife, I don't mind talking to your wife. But maybe you see me. No, it's not possible. I don't welcome anybody nílé mi. So, in kota fẹ́ in kota mo fẹ́ ṣe lé ní ṣàbáríkòlò gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ṣàbáríkòlò àsìkò tẹ́ fẹ́ pè léléyìí tẹ́ máa pè gbogbo ẹ̀yin tí ẹ̀yin obìnrin náà níbo ni selling point yẹ gẹ́gẹ́ bí obìnrin níbo ló máa fọwọ́ kàn tó jẹ́ wípé tó ò bá rí o ò ní gbádùn tó máa ṣe bí ọkùnrin ṣe mọ̀ pé àwọn ọkùnrin náà tí oko wọn bá ti le tó ò bá róbòdò inú máa máa run wọn ni gẹ́gẹ́ bí obìnrin níbo náà máa fọwọ́ kàn lára ẹ̀ tó jẹ́ pé tó ò bá wá dóko ò ní gbádùn hello. gẹ́gẹ́ bí obìnrin níbo náà máa fọwọ́ kàn lára ẹ̀ tó jẹ́ pé tó ò bá dóko ara ẹ̀ ò ní gbádùn gẹ́gẹ́ bí obìnrin ṣé o gbádùn okó ńgbà tó wà níta kó tó wọlé àbí ńgbà tó wọlé ló gbádùn okó jù ìyẹn ni ètò àmúwádálẹ̀ dẹ́n àwọn tó ti wà lórí ṣàbáríkòlò náà àwọn ni kí wọ́n pè tó bá hello kí ló ṣẹlẹ̀. hello. yes. ẹ o. ẹ kálẹ́. hello. hello. tó bá sí lórí ṣàbáríkòlò má pè mí. hello hello ẹ kálẹ́ mà. yes ẹ kálẹ́. ògbówálé lá ògbówálé láti nàìjíríà. tẹ́ ẹ bá ti sí lórí ṣàbàríkòlò ẹ má pè mí. ògbówálé lá ògbówálé láti nàìjíríà. tẹ́ àwọn tó ti kí mi sọ pé ní pàpàpè bí àwọn tó ti wà lórí ṣàbàríkòlò tẹ́lẹ̀ tí wọ́n ń wá ojú àti pè mí lójú méjèèjì ni mo ní kí wọ́n pè mí so àwọn obìnrin tẹ́ ẹ wà lórí ṣàbàríkòlò tẹ́lẹ̀ ẹ pè mí ẹ̀yin ọkùnrin tẹ́ ti wà ńbẹ̀ náà ẹ pè mí ẹ̀yin tó kù ẹ láti yín kẹ́ máa gbọ́ ẹni tẹ́ bá ní interest nínú ẹ̀ kẹ́ pè mí later lórí àbí kẹ́ pè wọlé then nǹkan tí mo fẹ́ sọ ni pé ìgbà wo gẹ́gẹ́ bí obìnrin ló gbádùn oko jù ṣé ńgbà tó wà lọ́nà ni àbí after tó marry tó bá jẹ́ pé ńgbà tó wà lọ́nà kí ni wọ́n báwo náà ṣe handle ẹ lọ́nà tí wọ́n handle ẹ bẹ́ẹ̀ nínú ilé ṣé fault yẹn ṣé ọwọ́ ẹ ni àbí ọkọ ẹ àbí nítorí iṣẹ́ ilé àbí nítorí iṣẹ́ ọmọ kí ni reason tó fi wá gbádùn ọkọ nígbà tí o ti wá marry then àwọn bo ló máa fọwọ́ kàn lára ẹ gẹ́gẹ́ bí obìnrin tó fi jẹ́ pé tí ò bá dóko ara ẹ ò ní wálẹ̀ ìyẹn la fẹ́ sọ lálẹ́ yìí àti Hello. Yes ẹ ma. mà. ẹ kálẹ́. ògbó wálé láti nàìjíríà hmm. mo wá ṣàbàrí kolo. ẹ wàá ṣàbà báwo lẹ ṣe wà ní ṣàbàṣẹ tí èlò lẹ san. thirty. ẹ lè san thirty láìláì torí kò ṣe thirty. n equivalent to Nigerian currency fifty pounds. kò kò tó thirty ẹ fún ẹ sẹ́ndì orúkọ yín sórí WhatsApp fún mi ìgbà wo lẹ rẹ́gísítà ń Mm. Okay, no problem. So, gẹ́gẹ́ bí àwọn tó bá wà lórí ṣàbàríkòlò ẹ̀yin ni kẹ́ ẹ pè mí mi sọ pé mi ìṣìgbà ní pé pèkì new calls nígbà tí ẹ máa pick another calls kò ní jẹ́ ọkùnrin tó o bá ti sí lórí ṣàbàríkòlò torí ọlọ́run má pè ẹ má upset mi ìlú tí ò bá sófin kò ṣẹ̀ṣẹ̀ ẹ má mú mi bínú ẹ má mú mi ẹ má ẹ má ẹ má jẹ́ kí adrenaline mi kó kó kó ṣe pé kinní ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká báyìí pẹ̀lú irú ètò yìí then àwọn obìnrin gẹ́gẹ́ bí obìnrin ìgbà wo ló gbádùn okojú ṣé to tó márì ni àbí ńgbà tó márì tán tó bá jẹ́ pé kó tó márì kí ló dé oko mọ́ then fún obìnrin ibo gan ni wọ́n lè fọwọ́ kàn lára ẹ̀ débi wípé tó o bá dóko ara ẹ̀ ò ní wálẹ̀ ètò tá fẹ́ ṣe ní alẹ́ ìgbà tí ọkọ mi ṣe aláìsí ni mo ṣe ń gbádùn oko hmm okay okay Eh, the number to call now mo fẹ́ open number mo fẹ́ open phone the number to call is plus four four seven four zero four eight five one two three four the number is opened now plus four four seven four zero four eight five one two three four plus four four seven four zero four eight five one two three four ẹni tí ò bá pè mí tó bá after this show ẹjọ́ nítorí ọlọ́run tẹ́ bá pè mí mi nígbè tí bá dẹ̀ gbé ẹ ní láìkí nǹkan tí mo máa sọ so ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ nísìn kẹ ẹ mọ nǹkan tẹ́ fẹ́ sọ nísìn ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ mọ ẹ ẹ pè mí nísìn tẹ́ bá mọ̀ pé wà lórí ṣàbáríkòlò this is the time láti pè mí. hello. hello ma. hello. hello ma ẹ kálẹ́ ma. ẹ kálẹ́ o gẹ́gẹ́ bí obìnrin ìgbà wo lẹ gbádùn okó jù. Yes, bẹ́ẹ̀ náà ah mo after tí mo marry mo ṣe gbádùn ẹ̀ o. after tẹ marry lẹ ṣe gbádùn oko. bẹ́ẹ̀ ni mà. báwo ṣé báwo náà ṣe ń kí ló mú yín gbádùn ẹ̀ gbádùn ẹ̀ lọ́nà tẹ́lẹ̀ kí ni ìyàtọ̀ nígbà tẹ wà lọ́nà àti ìgbà tẹ wà nulẹ̀ ìgbà tẹ marry. ah ìgbà tí ìgbà tí mo wà lọ́nà tọkọ mi máa ti dùn mí bẹ́ẹ̀ ládàá. ok. olùwọ́n ṣe dáadáa so that ó wá da two thousand ọ̀nà àpọ̀tí mo wá mí ti máa fún máa ok. máa ló wá ń ṣe dáadáa fún mi. ok ṣé máa yẹn lẹ wá fẹ́. a ah òun mo fẹ́ fẹ́ nígbà yẹn bí ìyàwó ẹ̀ ṣe mọ̀ bó ṣe dàrí wa rú nìyẹn. ok. ó dàrí wa rú ní three years ago. ẹ wá lọ́kọ sí. àti gbà yẹn. ah ọ̀dọ̀ bàbá ọmọ mi náà mo sùn. Oh ẹ kò yé mi nǹkan tẹ́ ẹ̀ ń sọ ṣé ní sisi bàbá ọmọ yín ṣó ń doyin dáadáa ni. ìgbìkà tó bá ti fọwọ́ sórí rárá o. o bàbá ọmọ yín bàbá ọmọ yín ò mọ̀ ṣe dáadáa hmm. àlè tẹ wá pàdé ló ń doyin dáadáa. ẹ. má. ta ló wá ń doyin dáadáa bàbá ọmọ yín ò mọ̀ yín dó dáadáa àbí kò mọ̀ ṣe dáadáa bẹ́ẹ̀ ni kò mọ̀ ṣe dáadáa bẹ́ẹ̀ ni kò mọ̀ ṣe dáadáa. kí ni báwo ló ṣe ń ṣe tẹfini kí ló ń ṣe tẹfini kò mọ̀ ṣe dáadáa. ẹ ṣe mà tó bá ti wọlé báyìí á ti dá. ok ta ló wá má ti wọlé ló ti ń dá. ta ló wá dóyin dáadáa. máa máa tó dóyin dáadáa ni mo sọ pé mo pàdé ní two thousand and fourteen àṣẹjà àsìkò tí pé three years ago. Oh. ó ń mi dáadáa mà ìyẹn doyin dada kẹ tó wá fẹ́ ọkọ yín kẹ tó fẹ́ ẹni tẹ́ ẹ bímọ fún tẹjọ wà lé ẹ nísìn ṣé wọ́n máa ń doyin dada ń ta. sísá yìí ká mi ò máa dùn okó mo ṣẹ̀ṣẹ̀ máa dùn okó lọ́wọ́ ní tí wọ́n wà yìí. ok ọwọ́ ẹni tẹ́ wá wà ń sin ṣọ́kọ yín ni. ẹni ẹni ìyàwó ẹ ti dígà sáré wa ó ti wá pariwo lé àti fi àsílẹ̀. ooo àlè yín ni àbí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ ọdún ẹ lẹ́ti gbádùn ọ̀rẹ́ yín ìta ọdún ẹ lẹ́ti gbádùn ah. oko dáadáa. ah mo gbádùn ẹ mà ee mo gbádùn ẹ tó bá fẹ́ dìde báyìí màá túra má dìde wọn ẹ̀dọ́ ẹ̀ gidi. ok ìgbà tẹ wá ti wá tẹ ìyàwó ẹ ti wá dàrin irú tẹ ti wá stay pẹ̀lú ọkọ yìí báwo lẹ ṣe wá ń gbádùn oko. ah sẹ́yìn ká mú wa bákan ni o mi ò lè tàn yín bákan ni máa bí tá a ṣì wà látọjọ́ náà ṣì wà ok èyí mi ò mọ tó ṣẹlẹ̀. èyí tó ń doyin tí ìyàwó ẹ̀ dárin irú yẹn ẹ sọ fún wa báwo ló ṣe ń doyin. Ah, ah. tó bá ti kọ́kọ́ fẹ́ dùn mí á ní kí n láì dà á sùn sílẹ̀ àfọwọ́ sí ìdọ̀ mi ìdọ̀ mi níbi ìsàlẹ̀ òbò mi àfọwọ́ hmm. ṣègbélé atásókè ọ̀rọ̀ rẹ̀ àrìn tó bá ti rí báyìí máa ti wọ òkè àmì àti máa mú fìdí mi àti máa push up àti máa nà. No ṣùgbọ́n ẹ̀sà ní kí ìjòkó lè má dòkó lè báyìí sáyíká tí mo gbà mú à máa kọ́kọ́ sọ́ọ̀kì sọ́ọ̀kì sọ́ọ̀kì òkú ẹ̀ máa dòkó lẹ̀ abẹ́rẹ́ sẹ́ máa rìn dín wọn máa rìn dín wọn à mo gbádùn ẹ̀ o. ṣé o máa ìgbà tí màá fẹ́ gan ó jà ṣé o máa lá òbò bẹ́ẹ̀ mà. ọkọ ilé yóò dẹ̀ kí ń lá òbò bẹ́ẹ̀ ni rárá mà rárá mà. bọ̀ ìyí tó wà ń ta yẹn ẹni tó bá ti fọwọ́ gbé dọyín ó máa ní kẹ́ jòkó léhùn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mà. ok àwọn wá àwọn ògo wá ní ibi tó wà lára yín àwọn bo ló wà lára yín gan tó yẹ pé tọkùnrin bá fọwọ́ kàn tí ẹ bá dóko ara yín ò ní wálẹ̀. especially ọmú mi ò sí ọmọ afẹ́ mi sí. ọmú yín ò sí ọmú yín ò sí. bẹ́ẹ̀ ọmú yín ò tún kọ́ that's another good point ọmú máa ń wà sensitive jura wọn lọ ẹ ṣé god bless you ọmú yín ò tún kọ́ sí nǹkan tó ti ń ṣe mí tòsí yẹn ni mo gbádùn kọ́kọ́ fọwọ́ ta orí ẹ̀ lásán mo ti kú sáàrù. bọ òsì yẹn òsì yẹn tó bá fọ ọkọ mu yín ọ̀tún ìyẹn ò kì í ṣe nǹkan kan. kò kì í ṣe anything kò kì í ṣe anything. so látìgbà tí ọkùnrin yẹn ti wá lọ three years ago báwo lẹ ṣe wá ń gbádùn oko. ah ìgbà mi mo máa ń mọ pé mo fẹ́ kọ́ mo fọwọ́ mo lè lo kùkúmbà. kùkúmbà tẹ̀dẹ̀ lọ́kọ́ lé ṣókú ọkọ yín kéré ni. Ah, kéré o ó wọ òkè kò mọ́ lò ní mà. now ọkọ ọkùnrin tó wà ń ta yẹn kí ni ìyá báwo lẹ ṣe máa ń fún wa ní ringtone bẹ ṣe máa ń ké tó bá ń doyin. Ah, tá a bá bẹ̀rẹ̀ báyìí tá a bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ lọ́wọ́ hmm. màmá mi pé ẹ̀yin ah, doyin you you are sweet you are good ah you are okay for me I like you baby you are sweet you. I love you. I love you. Tọ́kọlé bá wá dóyin kọ́. Kò sí owó sísá sí ká. Ah. Kò sí kankan tí mo sọ òun mi ò lè tọ́ yín o, mo máa lọ tẹ́lẹ̀ rí o. So nísìnyí ok ọmú òsì yín yẹn ẹ ṣe wá ní kọ́ ọkọ lé máa bá yín mú bóyá ara yín á lè máa dìde àbí kò mọ̀ mú yín ni nígbàyíká tí bá fò tó wú tara mi dìde hmm. tó bá ṣe á ti dá ẹlẹ́ẹ̀kejì kò ní kò ní dìde mọ́. ọmọ ọdún mélòó lọkọ yín. torí àwọn ọkọ mi ti pé fifty three years now èmi ṣẹ̀ṣẹ̀ going to fifty. fifty three bẹ́ẹ̀ni okó ẹ̀ ò dẹ̀ ní dìde okó ẹ̀ ò ṣiṣẹ́ dáadáa mọ́ ẹ ó dàn bẹ́ẹ̀ yẹn má lọ o ẹ ó dàn ọkọ yìí ti pé ó ṣe pé fifty three okó ẹ̀ ò dẹ̀ ṣiṣẹ́ dáadáa mọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ọdún ìmọ̀ ló ṣe máa pé fifty four yẹn ní november bẹ́ẹ̀ ni. bọ̀ okú ẹ̀ ti wá re ilé. okú ẹ̀ kò mọ́ lò ní ó lóko okó yẹn. ẹ̀ẹ̀mélòó lè wá ń lo kùkúmbà láàrin ọ̀sẹ̀ kan. hello. hello ma kọ́kọ́ ló wọlé mo kọ́ ṣe dáadáa. ẹ̀ẹ̀mélòó lè wá ń lo kùkúmbà láàrin ọ̀sẹ̀ kan mi. hello ẹ jákọ̀ tó ń wọlé yẹn dànù jàre. wọlé máa sùn. àní ẹ no ẹni sùúrù mi ò gbọ́ yín dáadáa ẹ mélòó lẹ́ ń lo kùkúmbà láàrin ọ̀sẹ̀ kan. ẹ méjì. tẹ bá wá ń lo kùkúmbà láti máa fi bára yín ṣeré ń bó lọkọ yín máa ń wà. hello ẹ ló mà jàre. tẹ bá ń lo kìkúmbà láti bára yín ṣeré níbo lọkọ yín máa ń wà. ó ti lọ bí iṣẹ́ ó lè wà ní mọ́rin ọkọ wà láfùtúnù kó wà náìt. ẹ mélòó lẹ máa wá ń lò láàrin ọ̀sẹ̀ kan. tó bá ti wà náìt mo lè lo lójoojúmọ́ torí màá wà òkè màdà nìkan wà ní. wow so ọkọ yóò satisfy yín dábàá náà bá sọ pé ní fún dídó ń sìn. hello. ọkọ yín satisfy yín fún dídó báyìí. Ah. má. ní fún dídó ọkọ yín ò ọkọ yín satisfy yín fún dídó. bẹ́ẹ̀ ni. ìyá ok ẹ jẹ́ ká gbé kọ́ mi ìwọ tó ń pè mí ṣeré yẹn mo ti block ẹ mo sọ fún yín pé ẹ má máa bá mi ṣerú àwọn eré bẹ́ẹ̀ yẹn ẹ má máa bá mi ṣe mo sọ fún yín náà ẹ má máa bá mi ṣe mo ti block ẹ man ẹ má máa bá mi ṣerú àwọn yìí ṣé òun pè mí kí n lè pè ẹ́ padà ni àbó òṣì èrè ni ṣé kí n lè pè ẹ́ padà ni mo ti block ẹ. hello ìyá mi. ma. àti ma. mo ní kí ní ìṣàbàrí kóòrò ọtọ́ pé wọlé ẹ béèrè pé ṣé wọn ò ní kóòtù tó rẹ́gísítà ni. ẹ máa wòran tiyín ẹ máa wòran mi ìfẹ́ kọ́ tiẹ̀ fún wa. mo tó máa parọ́ pàwọ́ rẹ́gísítà ẹni kọ́ ló ń kóòdù ọ́ kó fi ní kankan lórí platform tó ti rẹ́gísítà yìí. ẹ máa wòran ẹ máa wòran tiyín. ẹ òun náà ni mo ní kí n sọ fún yẹn fún ẹ ṣe ìyá mi ẹ ṣeun. so the number to call is plus four four seven four zero gbogbo ẹ̀yin tẹ́ ń send message èmi ò ní attend sí message o tó bá wà lórí ṣàbáríkòlò this is the time to call me tó o bá ti lè pè mí forget it for life don't send me message because i'm not, go I'm not gonna honour the message tó bá wà lórí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí nínú ilé tẹ́ ń send message sí mi ẹ pè mí but meanwhile àwọn obìnrin ìgbà wo ló gbádùn oko jù ṣé nínú ni àbí nígbà tó wà ní sisi tó bá yẹ pé inú ilé ọkọ báwo lẹ ṣe ń dora yìí tó ṣe ń gbádùn ẹ káwọn obìnrin míì tí enjoy ya ọkùnrin míì tí wọn tí wọn mọ bó ṣe ń tọ́jú ẹ mú obìnrin kán lè mọ bó ṣe máa ṣe ìwọ tó bá dẹ̀ pé ìta ni kí làwọn nǹkan tó ń gbádùn kó marry kó tó di pé o lé dé ọkọ tó wá dé dé ọkọ tán tí ọkùnrin ò wá ṣe fún ẹ kí làwọn nǹkan yẹn nǹkan tá à ń gbé yẹ̀wò nìyẹn èmi ò dẹ̀ ní pẹ́ńbí o fún àwọn tó bá fẹ́ pè the number to call is plus four four seven four zero four eight five one two three four plus four four seven four zero four eight five one two three four ìwọ mo ti block ẹ ọ mo ti block ẹ. Eh. gbọ́. The number to call is plus four four seven four zero four eight five one two three four. Hello? Èmi ò láìkí kéèyàn máa sọ̀rọ̀ báyìí, ìyẹn sọ̀rọ̀ hello kí ló ṣẹlẹ̀ ẹ sọ̀rọ̀ sókè. mo ń dá yín lóhùn mo ń sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀. ẹ mo ń gbọ́ yín. yeah so uh, mo wà lórí ṣàbàríkòlò already. ẹ hold on hello. ẹ kí ká ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o. yes ma. ẹ̀yin ṣe ètò lórí pé kí lè nǹkan téèyàn gbádùn kó tó má rí àti pé àmì ìgbà wo lẹ gbádùn okojú ṣé kẹ tó má rí ni àbí after tẹ má rí. àtìgbà tí mo tí tó má rí mi ò gbádùn ẹ̀ ìgbà tí mo má rí náà mi ò gbádùn ẹ̀ ah. ìgbà tí mo wá separate hmm. pẹ̀lú nílé ọkọ mo ṣẹ̀ṣẹ̀ wá gbádùn ẹ̀. ẹ kí ló wá ṣẹlẹ̀ kí ni ìyàtọ̀ láàrin ìgbà tẹ wà nílé ọkọ tẹ́ ẹ̀ fi gbádùn ẹ̀ àti yàtọ̀ àti nǹkan tó wà ń bẹ̀ sí kí lẹ́ ń ṣe fún yín sì tẹ́ fi gbádùn ẹ̀ tí wọ́n ṣe fún yín tẹ́lẹ̀. ìgbà tí mo wà nílé ọkọ tí ó bá kọ òun ṣe ló máa wá akọ bẹ̀síyàn lórí náà ní jàgà bó bá dẹ̀ ti ṣetán ó ti dìde akọ ń ṣe fún wọn àti bímọ ni. ọmọ mélòó lẹ wá fi bí. ọmọ mẹ́rin. wow bá fún ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ìjẹ́ máa ń damira tó bá doyin mi ò darí. ẹ ẹ darí fún ọmọ mẹ́rin tẹ̀bí. mi ò darí kò ṣẹlẹ̀ rí. báwo lẹ ṣe wá kí náà wá ń ṣe fún yín sì tẹ fi wá ń gbádùn ẹ. ah hmm. in fact tá a bá mi ṣeré gidi ó máa lá mi láti etí imú gbogbo everywhere like. Ah unexplainable. ok kí wá ní àwọn àwọn bo ló wá wà lára yín tẹ pé tí ọkùnrin bá fọwọ́ kàn tán tẹ́ ẹ̀ bá dóko ara yín ò ní ẹ̀ ní gbádùn. ẹ actually nǹkan méjì ni ọmú ọmú mi méjèèjì then tí ara ọkùnrin bá nà tán tí mo rí pé ó dúró tán hmm. ara mi máa mú fún ìṣàánú. ok. then. ok ọmú méjèèjì kò ń ṣe pé bóyá ṣáìdì kan àbí ṣáìdì míì. méjèèjì orí ọmú orí ọmú. ok so ẹni ẹni tó wá ń bá yín ṣe tẹ máa fi ń gbádùn ẹ̀yẹ́ ńgbà wo lẹ meet. ah lẹ́yìn ìgbà tí ọmọ kẹrin wà lọ́mọ ọdún márùn-ún. Hmm. làmì. ṣé ti wá má rí ẹ̀ nísìn. ah ẹ̀rù ń bà mí àti má rí mi ò má rí ọ àkànjọ ń bára wa ṣeré náà ẹ dẹ̀ ń gbádùn ẹ dẹ̀ ń gbádùn oko ẹ̀ dáadáa. dèdè á. àbẹ̀tú ṣe ṣe yẹn ṣe ló dàbẹ̀ ni pé ẹ̀ ń do lọ́wọ́. <laughs> ẹ fún wa ní oh ẹ fún wa tó bá doyin ẹ fún wa ní ringtone. kẹ̀tìgbà ẹ mọ̀ pé mi ò ṣe ash ẹ fún wa ní ringtone gidi tẹ máa ń ṣe tó bá ń doyin. Oh, baby. Yeah, bẹ̀rẹ̀. Ah. b a b 那不是男人哦，我只有啊，我不要哈，我没事干呢，啊，我 b a b 我没事干呢哈，哦，hello，hello，妈，啥？ ẹni mo yẹ kẹ pé pọ́ǹsì nọ́mbà ó ń kọ̀tì ní pẹ̀lú èrò tó wà congestion ṣá. ok mo wà ń ṣàbàrí kó lò ó mo fẹ́ mẹ́ṣọ̀ orúkọ ni láti nàìjíríà. ẹ ní láti mẹ́ṣọ̀ orúkọ ẹ sẹ́ndì rìsíìtì yẹn sí mi ní eré ọmọdún mélòó ni yín. thirty seven. ẹ sẹ́ndì rìsíìtì ṣàbàrí kó lò yẹn sí mi. Hmm ẹ sẹ́ǹdẹ̀ sí mi lórí whatsapp kẹ wá pè mí pé ti sẹ́ǹdẹ̀ màá wá lọ rí. hello. hello ma. yeah. yeah. ọ̀dúnlẹ̀ ní tó ń sọ̀rọ̀ yìí mo mọ̀ pé ẹ nọ́mbà yìí dáadáa tọmọ mọ wà lórí ìṣàbàríkòlò ẹ sọ pé kò sí nǹkan tí ẹ máa ṣe tí àwa ò ní sọpọ́tà dẹ̀ ní wà ń bẹ̀ mà. ẹ bá mi sẹ́ndì ẹ sẹ́ndì rìsíìtì yẹn sí mi kẹ́ wá pè mí padà. hello. àǹtí yẹn ká ẹ kú ètò. yes sir. èmi náà wà ní ṣàbàríkòlò. ọmọ ọdún mélòó ni yín. forty. London lẹ wà bí. ẹ nà. ìyàwó ńkọ́. Ah, mo sọ fún káìgbà kan tí mo pè yín náà mo níyàwó mi wà ní Ireland òyìnbó ni. ok tẹ sọ pé ìyàwó gangan lẹ ń fẹ́. ẹ ló iná kan wá kó dẹ̀ ní òyìnbó tí mo fẹ́ wà ní Ireland ní Dublin mo dẹ̀ máa ń lọ ọ̀dọ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ kan mo lọ máa ń wà àwọn ọmọ mi. tẹ sọ pé ẹ̀ sí àbí. ẹ ok ẹni forty ká ti kọ́kọ́ rí ká ti kọ́kọ́ rí ẹnìkan náà wà jẹ́ kó dẹ́rẹ̀ ká kọ́kọ́ máa ṣe náà ká fi mọ ibi tó máa yọrí sí. forty years ọmọ olúwo ni. ọmọ ọmọ Ọ̀yọ́. ṣé mo bódó dáadáa. àá mo ń dóbò. <laughs> ṣé máa ń lábò. àti yẹn ká òyìnbó ni òyìnbó ló bímọ fún mi. ok tọ́ṣà ti. nínú ìlà ogbó òyìnbó wa gbádùn yàn okay ẹni ọmọ ọmọ Ọ̀yọ́ state eh, forty years ọmọ Ọ̀yọ́ state àwọn èèyàn ń gbọ́ àwọn àwọn eh, obìnrin eh, ẹ wà ní London lẹ́yìn wà yìí ọmọ Ọ̀yọ́ state kí wàá ní spec tẹ fẹ́ ọyàn ìdí tínrín pupa. Ah, èmi máa ń láìkẹ́ tó bá yẹn fẹ́ ẹni tó tínrín jù jù jù máa ń láìkẹ́ tó kàn wà tó yẹ yìí okay. tó kàn wà tó bí ẹ̀yin báyìí àbíbí. àbẹ̀wà ṣe wà okay. èmi ti rìn náà. mo kàn fi ń mo kàn ń describe. èmi ti rìn. <laughs> ẹ ti rìn o à ẹ ti rìn. èmi ti rìn ẹ ní forty years ṣẹ́yìn ga abẹ́ kúrú. ẹ mo wà moderate ní ìga ní. báwo kí wàá ní size oko yín. ah seven inches ni ṣé tó bá wà flaxseed àbí tó bá àbí tó bá. tó bá le tán seven point five. tó bá le tán seven. ẹ mélòó lẹ lè dóbò láàrin ọ̀sẹ̀. o lè máa dóbò lójoojúmọ́ láàrin ọ̀sẹ̀ mo ń dóbò. kí wàá ní kọ́lọ̀ omi òbò. kọ́lọ̀ omi òbò bíi pink ni ok ẹ ṣe dẹ̀ máa ok ẹ máa ń lábọ̀ ẹ fún mi ẹ ẹ ṣe ẹ ṣe fún ẹ kò simulate pé ẹ ó yá ó yá nísìnyí òbó wà níwájú yín ẹ̀dẹ̀ ńlá òbò lọ́wọ́ ẹ fún mi ní bẹ́ ṣe máa ń la bẹ́ ṣe máa ń ṣe yẹn ṣe mo bẹ́ ṣe máa ń tẹ́ bá ṣe ń la bẹ́ ni pé ẹ mu ice cream ẹ ṣe fún wa ẹ ṣe sound yẹn fún wa ká gbọ́. okay tẹ́ bá wá ń dóbò tí òbò yẹn tẹ́ gbádùn ẹ̀ àwọn nǹkan tẹ́ máa máa sọ ń gbà yẹn sọ fún wa. Oh, oh, I'm really enjoying this. Oh, àti ń káàbọ̀ ọ̀rọ̀ pọ̀. Ẹ sọ fún wa, èmi ò ní dá yín mọ́ lọ́hùn. Ẹ sọ fún wa, ẹ̀ ń dóbò lọ́wọ́ ẹ̀dẹ̀ ń gbádùn ẹ̀. Ẹ ṣà ẹ nǹkan tẹ́ máa ń sọ fún wa. Oh, òwò ẹ dùn a òwò ẹ dùn òwò ẹ dùn a ẹjẹ ni pósì ọ ẹ pósì. ẹ má ẹ má sọ òyìnbó. òbò òbò ẹ dùn òbò òbò ẹ dùn gan òbò ẹ dùn a òbò ẹ dùn a òbò ẹ dùn. tẹ bá ó yá ẹ tí wàá fẹ́ dà o tẹ bá fẹ́ dà bó ṣe dùn yẹn wàá fẹ́ dà ó yá ẹ ṣe pé ẹ fẹ́ dà. ah mo máa ń come out mi o. ẹ come out ẹ come out ẹ sọ. máa ń pẹ́ máa ń pẹ́ máa ń máa ń pẹ́. ẹ ẹ come out ẹ come out pẹ́ ti fẹ́ dà ẹ come out ẹ sọ nǹkan tẹ́ máa sọ ẹ bá ti fẹ́ dà. Oh, oh, oh i'm coming i'm coming oh. oh ok ẹ ṣe àmàrẹ́yàn tó máa pè mí ẹ má wọrí hello ẹni tó ń pè tó kàn ń já yìí ọ̀rọ̀ ẹ̀ ò yé mi o tí bá dẹ̀ block wọn sì wá ní mo burú ah, èmi ò kọ èmi ò èmi ò ráyè gbogbo eléyìí tẹkọ̀ ń pè tẹkọ̀ ń já tẹ̀ ń pè tẹ̀ ń já yìí. okay okay okay mo ti rí i now ẹ lè pè wọlé mo ti rí ẹ jẹ́ kí n kọ nọ́mbà yẹn sílẹ̀. ẹ lè pè wọlé mo ti rí kíní dọ́kẹ̀tì yín tẹ́ fi sanwó so ẹ lè pè wọlé káwọn èèyàn káwọn obìnrin gbóhùn yín obìnrin tó bá dẹ̀ láìkì yín á lè sọ fún mi. hello. hello ẹ kalẹ́ mọ̀ nẹ́tíwọ́ọ̀kì ló ń da okay ọmọ ọdún mélòó ni ẹni tó ń sọ̀rọ̀ yìí. thirty eight. ṣé ìyàwó gọgọ ló fẹ́ ni àbí báwo. anyone. ṣé o níyàwó ni. bẹ́ẹ̀ ni. o ò níyàwó. bẹ́ẹ̀ ni mo fẹ́ yọ̀ǹbùrà. iṣẹ́ wo ló ń ṣe. security operative. o ṣo ready fún obìnrin ṣé o lè look after obìnrin bẹ́ẹ̀ ni. ok kí ni kí ni kọ́lọ̀ omi òbò. ó wà colourless bíi omi lásán náà ni. ok kí ìgbà wo lo dóbò kan gbẹ̀yìn. July last year. a báwo lo ṣe wá ń ṣe ṣé ò ń ṣe sópè ni. July last ó kó ẹ ò ní ṣiṣẹ́ mọ́ tààrà nígbà wípé sópè ló ń ṣe. ìgbà tí mo wọn mọ òun ọkọ tí màá ṣe náà. ibo lo wà lẹ́kọ̀ọ́. ayọ̀ bọ̀. ok now kí ni size oko ẹ̀. six inches. six inches tó bá wá le tán kọ́. regular barrel tó bá le tán náà ni six inches yẹn. ok now ṣo máa ń lábò. bẹ́ẹ̀ni. ó yá fún wa ṣe ṣe tó bá clean. ok ṣe bẹ́ẹ̀ ni pé òbò tó clean wà wájú ẹ̀ tó ń lá báyìí ó yá máa ṣe bẹ́ẹ̀ ni pé òun gbádùn òun dẹ̀ mo fẹ́ máa gbọ́ sound o. òun lá òbò yẹn lọ́wọ́. Nika baby. Ah. Ó yá. Ó mi ò gbọ́ kò sẹ́ni tó gbọ́ sẹ́yìn ara lé gbọ́ ni. Ah. Ah. Okay now ó ń dóbò lọ́wọ́ wá ń gbádùn òbò yẹn ó yá àwọn nǹkan tó máa máa jáde lẹ́nu ẹ̀ mo fẹ́ máa gbọ́. Ah, òbí rẹ̀ omi para ẹ̀ ah, you are taking you are taking me to where I have never been in my life ah oh baby ah ah ah ah I'm going to come I'm going to release ah thank you baby Boyinka thank you very much. ipò tí ẹ pé yẹn ò ní róbìnrin lórí ìgbọ̀nì pé o tọ́kọ̀ òbóyínká. ìyẹn lẹ́nà ẹ hello. hello. hello yes o. o. o. Ah, ṣé live live mo wà o. ah mo ní di ṣàbáríkù kan ni o. kí ló dé tẹ̀yin ò lọ sórí ṣàbá ṣé wà lórí ṣàbáríkù lò tẹ́lẹ̀. mi ò sí lórí o. ẹ lọ rẹ́gísítà ń bẹ̀. Eh. ẹ bá ti rẹ́gísítà ń bẹ̀ kẹ́ padà wá bá mi. ok ok. Yeah. <laughs> um, the guy tó kó pè mí yẹn ọmọ thirty seven years ni ó dẹ̀ ń gbé ní Ayọ̀bọ ní Èkó ó lóun ò tí ì má rí i and nǹkan kan tí mo kàn fẹ́ fi dá yín lójú ni wípé tí èèyàn bá ní èèyàn lọ́dọ̀ tèmi èèyàn ò lè níyàn lọ́dọ̀ tèmi kó ṣe bálabàla that is the truth because mi ò ní fi yín sílẹ̀ mi ì dẹ̀ ní fi ẹ̀yin méjèèjì tẹ́ bá ń date sílẹ̀ however ọlọ́run nìkan ló lè fọwọ́ sí nǹkan àwọn èèyàn ti àwọn èèyàn ti ríra wọn lórí ṣàbàríkòlò tọ́dẹ̀ ṣì wà pọ̀ tọ́dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ mi tí wọ́n fún mi ní ẹ̀bùn ní Christmas àwọn èèyàn dẹ̀ ti wà lórí ṣàbàríkòlò tó ti túká nísìn so ọlọ́run nìkan ló lè sòyàn pọ̀ bá ti níwà rere síra wa hello. ẹ jọ ṣé ẹ lè sọ̀rọ̀ sókè ju eléyìí lọ ni. hello ṣàbá ti níwà rere síra wa so ẹni tó pè yẹn thirty seven ni ó dẹ̀ wà ní ehm, ayọ̀bọ àmọ́dẹ̀ rí pé lóòótọ́ ló sanwó sórí ṣàbárí kòlò torí ó ti send ah, dọ́kẹ̀ sí i ṣàbàrí òòlù tọ́tẹ̀ ṣe wà fún tọ́tẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi tí wọ́n fún mi ní ẹ̀bùn ní Christmas àwọn yẹn lè fún ọ̀rẹ́ ṣàbàrí òòlù tọ́tẹ̀. mo ní kẹ́ sẹ́ndì receipt ṣàbàrí kò lò sí mi mi ò dẹ̀ tí ì rí mi ò tí ì rí receipt yẹn sẹ́. bẹ́ẹ̀ ni mo ti mi ò rí lórí fóònù mi mo ti ò rí lórí fóònù mi ìjọ tẹ bá ti rí lórí fóònù yín ẹ pè mí padà ẹ máa báwo lẹ ṣe máa sanwó síbi kan tẹ́ ẹ̀ ní rí lórí fóònù yín níjọ́ tẹ́ bá ti rí ẹ pè mí padà ẹni tó wà ń bẹ̀ ló ti fi ó send receipt fún mi mo dẹ̀ ti rí mo dẹ̀ ti ń hello. hello. hello. yes ṣe wà lórí ṣàbàríkòlò. twenty. yes. rárá mi ò sí lórí ẹ̀ ní tí mò ń bá yín sọ̀rọ̀ láti Ògùn state. Hmm. kí lẹ fẹ́ hello. kí lẹ fẹ́. ó ní mo ti wà ní pẹ̀lú ó ti ṣe díẹ̀. kí lẹ wá fẹ́. ó ní kan tí mo fẹ́ náà ni mo fẹ́ ṣàbáríkò kan. ẹ lọ sórí ṣàbáríkò lòkè lọ rẹ́gísítà náà ṣé ẹ gbófin nǹkan tí mo sọ ni àbí báwo lẹ́yìn ṣé nígbà tí kò ṣe pé bóyá kínní ẹ lọ sórí ṣàbáríkò lònà kẹ́ lọ rẹ́gísítà. ẹ lọ sórí ṣàbáríkò lò ṣé ẹ mú mi ṣeré ni hello. hello maami. yeah ṣé ti wà ẹ wà lórí ṣàbàríkòlò sà. bẹ́ẹ̀ yá àwọn wà lórí ṣàbàríkòlò bẹ́ẹ̀ ni. ọmọ ọdún mélòó lẹni tó ń bá mi sọ̀rọ̀ yìí. december twenty five ló pé forty years. irú obìnrin wo lẹ fẹ́ ṣe ẹ fẹ́ alábàádó ni àbí serious relation àbí not serious ṣé girlfriend lẹ fẹ́ ni àbí kẹkọọ jọ máa dóra yín. a ah, girlfriend mo fẹ́ o. pàmò má jẹ́ dóra náà ni n tó bá yọnu méjì mà. ọmọ forty years ìyàwó ń kọ́. Ah, èmi àjọyọ̀ mi láti before láti twenty nǹkan. so ẹ̀yin ni lẹ wà àmì ah, ò fẹ́ sound yẹn mi ò fẹ́ sound yẹn ó máa sound yẹn ó máa jẹ́ kó ṣe kíní sí fún mi mi ì fẹ́ sound tó ń dún síta yẹn. ẹ mo ń gbọ́ ọmọ olúwo lẹni tó ń sọ̀rọ̀ yìí. ọmọ Ọ̀ṣun ni mí. Ọ̀ṣun state máa mi ò fẹ́ sound yẹn so wọ́n lè ní wọn ò monetize kìíní ìsìn torí sound tó dùn yẹn mi ò fẹ́ tí bá ti gbé kúrò lórí sound you can call me back. mi ò fẹ́ sound yẹn sound yẹn Ma ko. ó ma ko bá ṣẹ́ mi mi ò fẹ́ sound yẹn. Yeah. Ọ̀ṣun state ìgbà wo lẹ dóbò kan gbẹ̀yìn. December twenty twenty six. twenty six ẹni tẹ ẹni tẹ o kí ló o ó wá láti ó wá o ibi ẹ̀sìn ó lè pa ní ibi ìdìbò. ó wá láti bo. us ló ti wá sí us ló ti wá sí. báwo ló ṣe jẹ́ o yín. ẹgbẹ́ fẹ̀mí ẹ wá fẹ́ra yín mọ́ ni. àwọn àwọn pẹ́rẹ́ǹtì ló kàn wọ́n kàn fún àwọn pẹ́rẹ́ǹtì bí ọ̀sán ló ń gbé ìfẹ́. ẹ kàn sáré ṣe kúìkì ni. bẹ́ẹ̀ ni ok now ṣe máa ń lábò. ọ̀nà ìwọ̀n máa. ẹ́ máa ń ládá. ó yá ẹ ṣe ẹnu pé ni pé òbó wà wájú yín tẹ̀ ń lé tẹ̀ ń la ẹ ṣe fún wa. kí ló dé ẹ ń wa mọ́tò ni <laughs> mo ní kẹsẹ ẹnu ògbẹ́dẹ ṣe ẹ ń wa mọ́tò ni. Ah, ó máa ń ká ok ẹ ṣe ẹnu pẹ́ẹ́ ńlá fún wa. ok ó oh. yá ẹ ti ń dóbò lọ́wọ́ báyìí ẹ máa ṣe ẹ ṣe fún wa pé ẹ ń dóbò tẹ́ ń gbádùn lọ́wọ́ àwọn àwọn nǹkan tẹ́ máa ń pè tẹ́ máa ń dóbò lọ́wọ́ yẹn ẹ sọ fún wa. come on lady come on come on do ẹjọ́ máa dé o come on come on. kí ni. láti. ah obo tí yìnyín dídò tí yìnyín máa wà bọ́rìn o. No irú ẹ̀yin tọkùnrin òkè ní ah. ah no no no no ó máa Boring, boring. bọ́rìn o bọ́rìn o. Mm, ok mo ti gbọ́ àwọn èèyàn tó bá fẹ́ yín. tàbí ọ̀tẹ́ fi wẹ̀ wọ́n máa gbà. Ah, ó wà bọ́rìn come on, kọ́mọ bèbè kọ́mọ kọ́mọ ẹni pé wọ́n fún ẹ ní kúlù sọ. <laughs> ok jẹ́ ń gbé kọ́ mi ìyẹn wà bọ́rìn fèmí. Hmm. The number to call is plus four four seven four zero four eight five one two three four that is the number to call gbogbo àwọn tó wà lórí ṣàbàríkòlò níbo lẹ wà nísìn ẹ̀yin tẹ máa ń pè mí abẹ́ ń parọ́ ni tẹ máa ń pè mí pàǹtí ká mo wà ní ṣàbàríkòlò wọn bá mi chat this is the time to call so àwọn obìnrin tó wà ń bẹ̀ náà lè gbọ́ so àwọn obìnrin máa ń tẹ̀ ń sábà pè mí dáadáa lẹ́yìn and ẹ má gbàgbé topic tí mò ń ṣe àfi um, kọ́mọ̀ náà bẹ́ẹ̀ ni o ẹ má gbàgbé topic tá à ń ṣe pé ìgbà wo ló gbádùn oko jù ṣé ìgbà tó wà lọ́nà ni àbí ìgbà tó marry then àwọn bo náà máa fi sí ara ẹ náà máa fọwọ́ sí lára ẹ tó yẹ pé tó bá dóko ara ẹ ò ní wálẹ̀ mi ò fẹ́ pẹ́ lórí ètò yìí o ẹ̀yin tẹ́. hello. hello ma ẹ kú ètò ma. yes o bọ́lẹ̀ tí ń pè. àti us mo ti ń pè mọ́ nọ́mbà tẹ fi ń pè yìí èmi ò ní ráyè gẹ̀ẹ́tì yín lẹ́yìn eléyìí mọ́. ànọ́bà us lè regular call mo fi pè yìí. ìrọ̀ tó ń ṣò plus four eight. ah wàá personal number mi ni ìwà àmọ̀kọ́ tó yẹ ṣe tó yẹ ṣùgbẹ́ o. ṣé wà lórí ṣàbárí. ọkọ tí mo kàn fẹ́ sọ ní kúkú mo wà lórí ṣàbárí kòrò hmm. àmọ́ ti àwọn obìnrin tó wà ń bẹ̀ wọ́n ní reply ok òun náà la ṣe ń ṣe ètò yìí tó bá ti reply yìí ṣọmọ máa gbọ́n máa pè mí lẹ́yìn but nǹkan tí mò ń sọ nísìn pé if i want to get in touch with you now mi ò lè get yín pẹ̀lú nọ́mbà yìí. ẹ kì í sọ ọkọ tí mo kọ tẹ tó fẹẹ sọ again àmọ́ oṣù àwọn tó tún wà ń bẹ tọjú obìnrin wọ́n ti log in very very long time six months eight months sọ ọkọ tí mo tún rí bẹ́ẹ̀ nìyẹn mà. Ah, ọ̀rọ̀ wọn ò yé mi o àwọn tó wá rí ọ̀nbẹ báwo wọ́n ṣe ń rí i ee bí a ṣe ìṣẹ́mi wà ní o ẹgbẹ́ tí mo wà ń pè ní massachusetts tó bọ́ sí ìlànà capital. ìṣẹ́rẹ́ ọ̀dọ̀ yín yẹn gan-an mo níyàn kan níbẹ̀ tí ẹ pé bíi bàbá ló jẹ́ sí mi tó máa ń wà ní bíbá lóòrèkóòrè mi tí ìròbìnrin fún wọn mi rò bọ́ ọ̀dọ̀ yín yẹn mi rò pé a lot of people ló like ibẹ̀ and number yìí gan mi ò lè get in touch I can't get you on this number tí n bá yẹ pé èèyàn ti ẹ̀ pè mí pé mo like bọ̀bọ̀ yẹn o mi lè get yín lórí number yìí. okay okay bí àwọn lè fẹ́ ni whatsapp lè fẹ́ yín pè lórí whatsapp ẹ pè lórí whatsapp rí ilé gẹ́ẹ̀tì lórí nọ́mbà yìí ni mo bí tẹ́ rí o hello. hello ma. ìyá mi. hello. hello ìyá mi ìgbà wo ló gbádùn okó ju ìgbà tó wà ń ta àbí ìgbà tó wà nínú ilé. mo ò tí ì gbádùn oko dáadáa o. kí ló dé. mo ti pè yín rí tẹ́lẹ̀. kí ló dé mo ń gbọ́ kí ló dé tó gbádùn oko dáadáa. mo ti pè yín ní tẹ́lẹ̀ civic times relationship ni mo ní ó tẹ̀ sí wá sí mi for like eight years ní sìn láti wà lẹ́nu ó tẹ̀ sí sí mi mo ti pè yín rí mà. ṣe bẹ́ẹ̀ ti bímọ fúnra yín rárá o àti ìgbìmọ̀ after a year ta bẹ̀rẹ̀ relationship yẹn ló travel. ó wá dúró fún eight years ṣó ti ẹ ti marry ni. rárá àti marry ni a ti kọ́ sí. ní sùúrù ó dọ̀nà ó dọ̀nà. hello. hello ma. ẹ kí ló wá fẹ́ kí ló wá ń wá. Ah, ọkùnrin tó wà òkè ni. hello mi mi ò lọ́kùnrin tó wà òkè. Okay lọ sórí ṣàbàrí kòlòkò lọ rẹ́gísítà kó wá padà wá bá mi ọkùnrin tó wà òkè ṣé wọ́n wà òkè fún rẹ̀ hello. hello. èmi ò láì voice yín yẹn ni. ìkànnìkà kó ètò. ẹ ṣe. wọ́n lọ sí tí mi ò fẹ́ gbọ́, mi ò fẹ́ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó sọ pé ṣá ní kí mo kó ètò. Hello ìyá, hello mo ń gbọ́, mo ń gbádùn yín jàre. ẹjọ́ ẹ pè mí padà bọ̀dá tó ń pè mí tí mo kọ̀ tìyẹn ẹ pè mí padà ẹjọ́ ẹjọ́. hello èmi lẹ ń bá sọ̀rọ̀ yes ma yes ma. mo ti ní kí. Eh, pati pati olóhùn ló máa pè é ọmọ mi ní mo pàdé ní pati àtúkàǹdọ ìfowópamọ́ ojúkọ̀tà tó ń sọ̀rọ̀ hmm. olúwo wá ní òun olúwo wá ní òun á pé òun á bá mi pè é ìpè ọ̀rọ̀ ṣẹ́lì mi má fẹ́ sọ ṣe ni wọ́n á ní kí n sọ fún yín pé ẹ̀jọ̀ wà lè sọ. ẹ ẹ ṣe pè mí lẹ́tà ẹ ṣe má bá mi sọ̀rọ̀ ṣẹ́ lórí ètò tí mò ń ṣe. ok ah hello àǹtí Yinka. mo ṣe ń gbọ́ yín sìn. yes ma mo ní mo ti gbìyànjú títí lórí ṣàbárí kò lòlò mo rí nǹkan kan. àwọn obìnrin tó wà ń bẹ mi mọ ohun tó ṣe wọn o mi mọ bí ṣe. èèyàn kan péré ló bá mi ló rẹ̀spọ́ǹsì mi dáadáa in we had a very good chat ó sọ fún mi pé òun òun ṣe married man so mo dẹ̀ at least mo ní láti respect opinion. owó ń ṣe má oh okay, okay. Ok, ọmọ ọdún mélòó lẹ́yìn. máa pé fourteen years. kí lẹ̀ ń wá ṣàbàrí kò lò fún. mo fẹ́ ṣeré náà ni èyí bí mo ṣàlàyé sórí ìyàwó mi fún ní pẹ̀lú ọ̀rẹ́ kankan. ooo ẹ̀yin ni ẹ̀yin ni ọ̀rẹ́ ọ̀rẹ́ ìyàwó ẹ̀yin lẹ ń dún ọ̀rẹ́ ìyàwó yín. bẹ́ẹ̀ ni. ok tí ìyàwó yín ok ó ti yé mi ó ti yé mi màá pè yín padà. ìbára. Mm hello. yẹlẹ àti nǹkan ẹ kalẹ. ẹ kalẹ o. ẹ ra ma. mo fẹ́ dá sí tòde o. ok mo ń gbọ́ yín. àwa náà wá ọkùnrin ni. ẹ ẹ sí lórí ṣàbárí kò lónìí. mi ì sí ń bẹ̀ mi sọ pé pé mi ì bẹ́ẹ̀tì àti wọ́ọ̀bẹ̀ ẹ pé máa ń bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà. mi ò mọ ọmọ ọdún mélòó ló ń bá mi sọ̀rọ̀ yìí. fifty three five and three. hello. ṣé ẹni tí mo mọ̀ ni ṣá. ẹ ẹ tí mo ti sẹ́ǹdì píṣọ̀ mi tẹ́lẹ̀ sẹ́ǹdì píṣọ̀ mi. ẹ ó dàbí pé ẹ ní nọ́mbà nàìjíríà tẹ wà ní dátfọ̀ kò yé mi o ṣé kò ń ṣe ẹ má bínú fifty three èwo lẹ ń wá gangan ṣọ́kọ lẹ ń wá ni àbí kí lẹ ń wá. everyone nígbà ní tó bá jẹ́ jẹ́ pé boyfriend tó máa. anyone maka nke ahụ anyone. ẹni fifty three ni ọmọlúwo ni. Ogun State. ìgbà wo lẹ dọ́kọ̀ kan gbẹ̀yìn. Ah, ó ti pẹ́ o láti máa wọ bíi six months ó mú sọ pé ìgbà tí mo yìí mo ní èèyàn kan bọ̀ tí àwọn inú ẹ̀ wọ́n padà lọ sí Canada àti gbà so níbo ni ọkùnrin máa níbo ni ọkùnrin lè fọwọ́ kàn lára níbo ni ọkùnrin lè fọwọ́ kàn lára yín tó yẹ wípé ara yín ò ah ọyàn ni o orí ọyàn. sọ́fọyàn ṣẹ̀yìn obìnrin yìí ni. ah <laughs> orí ọyàn ni o. ṣé kọ́ mú ni àbí kọ́ fọwọ́ kàn. kọ́ tiẹ̀ fọwọ́ kàn lásán kọ́ tó wàá mú báyìí ah, ah. ṣé mo kó mu. orí ọyàn ni. mo mọ̀ mu. ó yá ẹ máa ṣe mo fẹ́ kẹ mo fẹ́ kẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀ mú oko ń sìn bẹ́ẹ̀ ṣe máa ń dún tẹ bá mú oko lọ́wọ́. Hmm, hmm, hmm. Bàbá fẹ́ni fa orí ẹ̀ bá fẹ́ni fọ́ ògo orí ẹ̀ ńlá. Ìjọba ṣe é nìyẹn. Ó yẹ fún wa ní ringtone. Ah, yìí, ah, òtí kára mi ti mú fún báyìí ara yín wo ló move oko ẹ̀yin tẹ́ ti dóko láti six months kára yín tó move wọn máa jí yín dáadáa ah, ẹ fún wa ní ringtone. Ah, yes. Yes. Yes. Yes. kí ló dédé ń mí bí olókè lẹ̀ ṣé ringtone tí ní mímí bí olókè lẹ̀ ni ẹ fún wa ringtone. Ah. <laughs> gírígí tó ń bá àwọn torí rẹ̀. ṣé ní tòní. ah yes o ti débẹ̀ yes iye máa ṣe ìyẹn àti ìta. àmì tẹ́ ń pè yẹ má bínú mo ò lè fi kọ́ọ̀lù ẹnìkan hello. tẹ́ ń pè yẹ má ẹ kálẹ́ o àti yínká. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. ẹ jọ wá tàkì sí lórí ṣàbàríkòlò ṣé mm-hmm. wà ní northern Ireland. ẹ wò ṣe rí ṣàbàríkòlò ó wà lórí internet ẹ lè lọ ẹ lè download ẹ lórí play store àbí apple store ó ṣàbàríkòlò ní ó ní ó ní kíní tẹ lè download lórí ẹ ẹ download ẹ sórí fóònù yín bọ ọmọ ọdún mélòó lẹ́yìn thirty three. ẹ lọ sórí ṣàbáríkò lònà kẹ tó wá bá mi. ẹ bọ my okay my question is ṣe láàrin àwọn. ibi tá a máa ti sọ náà nìyí ibi tá a máa ti sọ náà ní táwọn èèyàn ti máa pè wá pé tó ókè bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ sí obìnrin tó pè tán sí ìsìn èèyàn kan ti send message sí mi ipe kí n jọ̀ọ́ pé kí n link wọn together just now so ibi tá a ti máa sọ náà ní tó ti yé yín tí àwọn èèyàn ti ibi tá a ti máa sọ náà ní torí my fair is ẹtí distance ẹ bá jìnnà sí northern ireland kò lè kàn mí. hello. hello àǹtí kẹkálẹ. ẹ kálẹ̀ o. Ah, èmi náà níbi. ẹ lọ sórí ìṣàbàrí kò lòna mo sọ pé àwọn tó wà lórí. mo ti lọ sí mo ti lọ sí mo ti tá ìṣàbàrí kò ní tipẹ́ mo ti máa ń pè ní tipẹ́tipẹ́ gan mo ti lọ sí tí mi ò gẹ̀ẹ́tì ọlọ́run. èmi kò mọ kí ló dé tẹ̀ gẹ́tẹ̀ ẹ̀ kàwé ni kari mo mo mo dot com mo dẹ̀ mo dẹ̀ tí ì le kò dẹ̀. irọ́ ni gbogbo àwọn tó ń gbó irọ́ ni sabarikolo dot com is s h a b a r i k o l o sabarikolo dot com ẹ download app yẹn from apple store or play store. àti ìka ẹ̀dẹ̀ ṣe é pẹ̀ fún kí n tẹ̀ tó download ẹ̀ kí n tẹ̀ tó wọlé wẹ́lẹ̀ pẹ̀lú. tẹ́ bá ti máa fún mi ní two hundred pound màá ṣe fún yín. Yeah. mo lè fún yín hundred ẹ jọ àti nǹkan ìjọ. ẹ tẹ bá ti máa fún mi ní two hundred mi ní ọmọ ọdún mélòó lẹni tó ní ìdí ọmọ yìí. ọmọ forty three ni. ìyàwó yín kọ́. Ah, ìyàwó mi ò sí lọ́dọ̀ mi ni ìyàwó mi wà nàìjíríà mo dẹ̀ ní ìdí obìnrin seriously gan. ẹ fẹ́ ẹ ní ìdí ẹntẹ alábàásùn alábàádó. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àfọdẹ́ lè link mi àárẹ̀ lè link sí ìyàwó náà mi ò máa ìdí. Ah, ah. ṣe máa fẹ́ ẹ máa fẹ́ fẹ́yàwó méjì ẹ mind. mùsùlùmí ni àmì ò máa rí bẹ́ẹ̀ ni. ọdún ìgbà wo lẹ dóbò kan gbẹ̀yìn. Ah, ètò mo dó láti bí a bí march two hundred and twenty two march march april. talẹ kí ló wá ń ṣẹlẹ̀ láti gbà yẹn. Ah, mi ò mi ò rọ̀ mọ́ náà ni ọmọ tí mo dó ẹ náà akọ̀pàdé náà ni so olóòdẹ dèdè ọkùnrin gbà yẹn tó but ẹyin ló ti wá àti nick ló ti wá. ok ẹ pè mí after the show forty three àbí after the show forty three ok àwọn èèyàn náà ń gbọ́ ó lè jọlá àbí èmi gan lè pè fúnra mi. Okay. Hello, man. Ah, hello, ma'am. Hello, ẹ jọ̀ọ́ mo lẹ ti ń pè yìí yes mo ti ń pè mọ́. ẹ wo ni àwọn numbers tẹ fi ń pè mí ẹ pé ẹ lo number tó jẹ́ pé mo sì máa lè rí yín pè padà after the show. ẹ má bínú mọ̀ fúra lórí show má bínú mi mọ́. okay. ẹ máa mo fẹ́ fún wáyé orí cannabis mi bọ̀ má sì ń jẹ́ dágbà yẹn. okay okay. ẹ pè mí ẹ lo nọ́mbà tí mo fi máa get yín ẹ jọ̀ọ́ ta lẹ́nu yìí mi tiẹ̀ ní if I ask you to send your picture your pictures are not here so tó buy. What kó send any? ni bóyá material picture Bon. ń bọ̀ nù jẹ́ kí n lọ send message to me. sìn. really ebe you serious hello hello àti nǹkan ẹ̀ kalẹ̀ o. ẹ kalẹ̀ ma. ọ ẹ̀wọ̀n gbogbo táìpù èpè sí orí tí òyìn tẹ̀lé bẹ̀rẹ̀ sí í pè. hello. kí lẹ wí ṣe òkú mo sá ètò iṣẹ́ o. ẹ èpè báwo. èpè wo. oṣù lè wí. hello. hello sista Yinka. kí lẹ wí. confam sí la jẹ kí lẹ wí kí lẹ ló ṣẹlẹ̀ ń sìn. homotype homotype pè sórí kíní ọ̀dọ̀ yín lẹ́yìn pẹ̀gbẹ̀ sí sípò. nígbà wo kí náà nígbà wo náà ń ṣépè nígbà wo. ẹ kàn lẹ́yìn. Kini ni woman i mean ìyá mi kí lẹ mean. nígbà wo nígbà wo. ṣé ìdarí pé lára kan bẹ̀ yẹn ikú ikú wáì ta ló ó fi wà eléjì náà. irọ́ náà ẹ sọ pé lórí irọ́ ẹni lára ẹni lórí irọ́ ẹ̀lò ẹ̀lò ẹni lórí irọ́ mo ń sọ̀rọ̀ ó ní lórí irọ́ ó dẹ̀ ń jẹ́ lára ọmọ ni kú àbí lára ọmọ ni ọmọ ni kú mo ní lára ọmọ ni kú òun sọ pé lórí irọ́ mo ní kókó sì kúrò ń bi ta ló ń parọ́ lára ọmọ ni kú ló ń jẹ́ náà ẹbí sọ́ọ̀nẹ̀mú yín ni mo fi pè yín ẹbí lára ọmọ ni kú ni sọ́ọ̀nẹ̀mú yín àbí kò ń ṣe sọ́ọ̀nẹ̀mú tẹ́ fi pè mí nìyẹn ni lára ọmọ ni kú òun ló wà ń bẹ̀ náà. mi wo yẹn another time nìyẹn lára ọmọ ni kú mò ń sọ̀rọ̀ ẹni lórí irọ́ kí lẹ mí ìbàì lórí irọ́ ta ló ń parọ́ ta ló ń parọ́ mò ń sọ̀rọ̀ pé àwọn èèyàn lọ sórí péèjì mi wọ́n lọ ń ṣépè wọ́n lọ ń sọ̀rọ̀ torí pé mo drop orin Tinubu ẹ̀dẹ̀ ní lórí irọ́ kí lẹ́yìn náà mí ìbàì lórí irọ́ kí lẹ mí láti táìpù lórí irọ́ ta ló ń parọ́ kí lẹ mí and surname is lára ọmọ ni lára ọmọ ni kú ni mo rí mo dẹ̀ ní lára ọmọ ni kú kí ló mì báyìí pé mò ń parọ́ pé ṣé eh, at least àwọn messages yẹn wà ń bẹ àwọn èèyàn lè rí mo dẹ̀ ní kí lẹ́ mì báyìí pé mò ń parọ́ ẹ wá ní wọ́n ṣe pé ṣe bẹ́yìn lẹ́ ń jẹ́ ni kú àbí kò ṣe surname yín ni mo gbọ́ mo dẹ̀ ní lára ọmọ ni kú pé surname ẹ lára ọmọ ni kú wá ní mò ń parọ́ kí mo wá fi ṣépè ń bẹ̀. kí mo fi ṣépè ń bẹ̀ àwọn tó ṣépè fún mi lórí platform ni mo ṣépè fún padà náà báwo náà ṣe máa máa ṣépè fún mi over what for what pé mo pé nǹkan sórí platform mi. pẹ̀lú màá ẹ pẹ̀lẹ́ mà máa in fact mo máa ń wo àwọn ètò yìí orúkọ mi ni yóò máa tún ń ṣe wájúwájú lẹ ó máa lọ inú mi máa ń dùn tí má ti pọ̀ ma mo fẹ́ bá yín sọ nǹkan kan ni. mi fẹ́ gbọ́. mo gbọ́ ètò kan lọ́jọ́ sí tí má nǹkan pè yín. mi fẹ́ gbọ́ nǹkan tẹ́ fẹ́ bá mi sọ. ẹni tó sọ̀rọ̀ síta gangan mi ì tí ì gbọ́ wọ́n bá ń pẹ́ ní orin ẹ̀ka ìlú màá sáà kẹ́kẹ́ sàn máa kí ló kọ̀ mí pẹ̀lú yẹn. ẹ ló àǹtí Yínká iṣu àwọn ọmọ mama um, age of uh, fifty uh, fifty above yẹsà sẹ́ẹ̀rí most of them tó wà ní Nigeria, ń they still depend on they still want to to still be giving them money as if they are young girls. so ó máa wà hard ńgbà mí kẹ tó rí ìdí ẹ nídìí àti tó nídìí young guy mo nikan kan be ọ máa wá sọ mi pé mi ò fún ní nǹkan mo kàn ra. ìmọ̀ tó ní ìyá òun ò ní sùn òun náà ní fojú korun ń lọrọ èmi àti yín ẹ bá lẹ́ẹ̀ ní gbọ́ èmi náà ò ní gbà. anyway gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ṣàbàríkòlò mi ò rí yín mi ò dẹ̀ fẹ́ ṣe new one mo fẹ́ make sure pé àwọn tó wà lórí ṣàbàríkòlò nìkan ni mo bá dé o and eh, nǹkan tá à ń sọ lọ lórí àwọn obìnrin èèyàn kọ́ ní kí n revisit ọ̀rọ̀ àwọn àwọn obìnrin àgbàlagbà sọmọdé i'm not gonna see anything about that again mo ti sọ fún yín pé age is just a number age is just a number age kọ pé age ò gbọdọ̀ jẹ́ barrier lórí pé ẹjọ́ fẹ́ bára yín sùn mi ìfẹ́ ṣe new ṣàbáríkòlò ni yàtọ̀ sí àwọn tó bá ti wà lórí ṣàbáríkòlò tẹ́lẹ̀ yàtọ̀ sáwọn tó bá ti wà lórí ṣàbàríkòlò tẹ́lẹ̀ mi fẹ́ ṣe new one the number to call mo ti fẹ́ máa lọ o sísí àwọn tó wà lórí ẹ̀ ò pè mi fẹ́ ṣe new one mi ní strength láti ṣe new one ẹ má bínú because mo lọ síbi iṣẹ́ láàárọ̀ láti bá tara bọ̀ ń sìn kọ́ ìyẹn madàrí ni pé ó fẹ́ yí mi lórí tí máa ní káwọn èèyàn pè wọlé fún ṣàbàríkòlò sìn ó madàrí pé mo fẹ́ lọ mo fẹ́ rán mẹ́ta ni so mi ní ṣe new one àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ nìkan sọ̀rọ̀ káwọn èèyàn gbọ́ so ẹni tó bá dẹ̀ ní interest irú obìnrin tó pè wọlé ń sìn obìnrin yẹn kí ló kàn mí pẹ̀lú ẹ ò bá ti bímọ hello. hello. yeah. ìta nǹka ẹ kú yeah. bẹ̀rẹ̀ Lagos ni tí ń pè. Yeah mo ti wàá ṣàwárí kó mi o. ẹ sẹ́ndì ẹ sẹ́ndì kìíní yẹn sí mi ẹ send receipt yín sí mi ẹ send ẹ lórí whatsapp nísinsìnyí ẹ send the receipt in. yín bá ṣe ń sọ̀rọ̀ nísinsìnyí. torí pé ẹ lọ lísìn ẹ gbọ́ nǹkan so. èèyàn sọ ẹ wá fẹ́ fìyẹn pè mí pé to tó wà níbẹ̀ kíní kan ní àwọn ẹ̀yìn bíbá ilẹ̀ wà téèyàn mò ń bọ̀ no. let me even call somebody mò let me call somebody now. n máa pè láti bí. Hello. Àǹtí báwo lè báwo lẹ̀yin ṣe ríyàn lórí ṣàbàrí kòlò àwọn èèyàn sọ pé àwọn tó wà ń bẹ ò sọ̀rọ̀ kí ló dé báwo lẹ̀yin ṣe ríyàn ń bẹ. kí lẹ wí. báwo ni ẹ ṣe ríyàn lórí ṣàbàrí kòlò. Ah, ah. ẹ ẹ sọ yìí fún àwọn fẹ́ sọ fún yín gan nípa àwọn tó nípa àwọn èèyàn kì í sọ̀rọ̀ yẹn ó kọ̀ dàbí èmi náà ń sìn ẹni tí mo rí ẹni tí mo láìkẹ̀ a dẹ̀ ti communicate mo dẹ̀ ti made up mind mi so àwọn èèyàn tó ń chat mi lẹ́yìn ẹni yẹn wọ́n sì pọ̀ tó ní kí ń dá wọn lóhùn mọ́ nítorí ìṣàlè fẹ́ràn méjì papọ̀ tó bá yàgò tó ń ṣẹlẹ̀ táwọn ẹlòmíín sì yẹn wọ́n máa ní pé àwọn kí àwọn èèyàn wọn ò dáhùn èmi sì mo ti réyàn ẹyẹ àtẹni ẹkọ ọkọ chaatì mi náà ni àmì ìṣẹ̀lẹ̀ ọkọ fẹẹ dá lóhùn ìgbà tí mo dẹ respond torí Dallas ló wà bọ́ǹsì yìí ó ń bọ̀ ó ń bọ̀ next week èmi náà èmi náà dẹ̀ máa relocate so mind mi ti wà made up so mi ò ṣe dáhùn yòókù tó ń chaatì mi up lóhùn àwọn lẹ́mìnà ṣì ń chaatì mi up rẹpẹtẹ bọ̀ mi ò mo ti réyàn. okay lórí ṣàbàríkòlò lẹ́yìn ti réyàn. ṣàbàríkòlò ni ṣàbàríkòlò ni ẹni ẹ gan ẹ wò next week ah, next week òun gan ayẹyẹ sọ̀rọ̀ tó ń sìn nǹkan yìí wọlé yìí. ṣàbàríkòlò mo mo ti réyàn àwọn èèyàn tí mo rí gan àwọn èèyàn sì wà ń bẹ̀rẹ̀ yìí ń ṣáàtì mi kò bọ́ṣẹ́ mọ̀ ìgbà tí mo ti make up mind mi pẹ̀lú òun bí o ṣe wá dá wọn lóhùn mọ́. tó bá àwọn tó ń ṣẹlẹ̀ sáwọn ẹlòmíràn tó sọ pé àwọn chat àwọn èèyàn wọn ò dáhùn èmi tí mo ti réyàn kò sí point kí n tún máa dá wọn lóhùn mọ́. bọ́ ẹ confam pé àwọn obìnrin wà ń bẹ̀. obìnrin wà ń bẹ̀ tí mo máa ń view profile àwọn obìnrin mi kan tí bá rí view kódà àwọn èèyàn ń chat UK gan mo kàn wípé à ah, màá sọ fẹ́lẹ́ mi pé Amẹ́ríkà mò ń gbé báwo Pennsylvania èèyàn kọ́ yìí chat mi yìí chat mi mo ní ti máa ń rìn ó lóun ti réyàn bá kọ̀ send prayer message mi but pé ká tún connect this is my number yẹn mi ò kí ń dá wọn lóhùn mọ́. àwọn èèyàn wà bẹ́ẹ̀ àwọn èèyàn wà bẹ́ẹ̀ dáadáa. torí mi kò yé mi o tó ń sọ pé àwọn ò because number one ẹlòmíì ò kí wọn fún ní time láti máa lọ síbẹ̀ from time to time wọ́n kàn máa ń lọ síbẹ̀ one off ni wọ́n fi pé torí pé àwọn ti sanwó síbẹ̀ dẹ́ èmi ni mo máa ṣiṣẹ́ tó kù no it doesn't work that way ah, àwọn èèyàn ládé kọ́ pè ní sí táwọn èèyàn ò pè so kò sí nǹkan tí mo lè ṣe. èmi náà wá bá yín tẹ́sí mi kò kọ́kọ́ ní Delaware àní DC bàbá ẹ̀ mi ò láìkẹ̀ kò work ó lè sọ fún kò pẹ́ ni wọ́n á mì wọ ẹ ṣe deactivate account nígbà tẹ ti ríyàn you should deactivate your account eh. yeah so that àwọn ẹ nílẹ̀ máa lead àwọn èèyàn tó kù wọ́n á lè fọkàn kúrò ń pé okay ẹni ti kúrò ń bẹ̀ you have found someone deactivate okay. your account yes. okay ẹ̀mí náà ti rò ó pé àbí torí bàbá yẹn náà sọ pé òun náà fẹ́ kú lórí ibẹ̀ wọ́n á wò pé àbí kémi náà kúrò ní bọ́tù mo hàn pé ìgbà rẹ̀ subscription mi ò tí ì ṣe kínní pé àwọn tó ti wá chat mi chat mi tí mi ò dá àwọn ti fi mí lẹ̀ báwọn olómìnira sì ń chat mi mo rí àwọn new message tó sì ń wá ọtí wá kọ̀ọ̀tì ọtí ẹ̀sìn wá kọ̀ọ̀tì wò máa kàn respond máa kàn dá wọn lò máa kàn kí wọn ni máa kàn kúrò ńbẹ̀ ni. wọ́n máa lọ síbẹ̀ dáadáa ó ṣe pé dábàá kàtó lọ́lẹ̀ kan wọ̀ nílọ wọ́n máa lọ síbẹ̀ dáadáa wọ́n máa lọ síbẹ̀ dáadáa wọ́n àti mo mí tì very na ẹ̀wò ó ti ẹ̀dínwó ẹ̀fí lọ́wù yí mi in fact mo fẹ́ ọ̀dà mo fẹ́ ọ̀dà lubricant àti nǹkan ó ń bọ̀ lẹ́sìn. <laughs> àkínúdé ó ti ah, ṣóòjù pé máa dóra ayé nìyẹn o. Ah, ẹ ti ní pé ẹ ti ní pé kí ni ẹ ti ní pé òòrùn oh, ọkùnrin ò ní dó ẹ olóúnjẹ kó wa tó bá gbọ́ fóònù ìdókò má báyìí lọ́kùnrin wa àwọn adóra wa kí àti ká sọ yìí àwọn adóra wa o <laughs> ó ti sanwó òtẹ́ẹ̀lì gan ó ti ra tíkẹ́ẹ̀tì. ah okay okay i'm i'm happy for you ẹ lọ deactivate account yín good luck. ok ma ẹ ṣe ma. ọmọ tó yọ mí ah man you are yummy. you're beautiful. ìyẹn kọ́ ti pè mí pè mí kí ló ṣẹlẹ̀ bọ̀bọ́ ìdí ẹ̀ fáyìn o bọ̀bọ́ yìí fáyìn o bọ̀bọ́ yìí fáyìn man. ẹ máa fáyìn kẹ ẹ fáyìn o níbo lẹ ti ń pè. ẹ kọ́ rẹ̀ ẹ kọ́ rẹ̀. ẹ fáyìn o. Ah, thank you ma i appreciate yeah i've been on Shabariko for some time. okay but mo máa spend time there o i look at profile but unfortunately most of them ever send message to wọn no reply that's the problem. ọmọ ẹ ẹ jẹ́ máa bá wa bẹ̀ àwọn obìnrin tó wà ń bẹ̀ ẹ lè sanwó kẹ́ má reply messages now or ẹ lọ deactivate account yín tẹ bá mọ̀ pé ẹni máa reply ẹ̀ ọmọ ọdún mélòó ni yín. thirty eight. wọ́n lè máa wo èjì yẹn náà I will call you back. okay yeah. okay. One day my wo èjì yẹn pé kọ́ máa fi wọ́n bá ń fẹ́ wọ́n fẹ́ fi wọ́n fẹ́ lu àwọn. hello. àti yes yeah. ṣé ẹ ní ṣe rí àwọn tí wọ́n sọ pé àwọn ọ̀rẹ́ àwọn obìnrin ní sàfárí kòlò yẹn ṣe rí kí n tó báyìí ṣe rí thirty percent obìnrin tó wà ń bẹ̀ ten percent owó ni wọ́n wá lọ síbẹ̀ hmm. ten percent okó náà wá lọ ten percent tó kù owó àti okó náà wá lọ tó mú sọ̀rọ̀ àwọn ọkùnrin tó ń wá fún wọn pé kọ́ máa fẹ́ra wọn wọ́n bílíọ̀nù wọn ni so dáàbò ìwà táwọn ọkùnrin fi wá ba yín létà pé bóyá àwọn tẹ̀ mọ̀ pọ́n serious kì í ṣe pé wọn ò lo bílíọ̀nù níbẹ̀ bàtà àwọn obìnrin tó ń mì síbẹ̀ wọ́n béèrè owó lọ́wọ́ wọn ni. báwo lẹ ṣe mọ̀ ẹ má bínú báwo lẹ ṣe mọ̀ ẹjọ yẹn sọ fún mi báwo lẹ̀yin ṣe mọ̀. bẹ́ẹ̀ni ṣe mọ̀ ni pé èmi náà èmi náà rẹ́gísítà ń bẹ mo wà ń bẹ̀ fún àgbà tẹ́ ti kọ́kọ́ fún wa lálàkọ̀ọ́kọ́ yẹn. aláwọ̀ ẹ̀ particular friend náà tó wà ń bẹ̀ tóun tẹ̀ san owó ti dìbẹ̀ tó ti yẹn yín. Hmm. so gbàtẹ́ ọ̀rẹ́ mi yẹn wá ti sọ fún mi pé òun ní di boyfriend wọ́n náà ṣe pé wà lóyún tàbáríkọ̀ lọ́dọ̀ àǹtí yẹn ká ó wá náà wọ̀ wọ àwọn tó ń lọ́wọ́ wọn rí ṣe ah, yàtọ̀ sọ fún mi pé ọ̀rẹ́ tí wọ́n fẹ́ tó bá rókòdó wọn sọ pé owó ló máa wà bẹ́ẹ̀ wọ́n ní wọn ìṣàwọn náà kò ń tọ́jú òfò òun ni àbọ̀ wọn fún olówó tán fi tó fi òun fi jẹun. Hmm. tó ń tó ń òun tó fi lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn that we have a lot of people like that. so ẹ̀yin sì ìlú wo lẹ́yìn ti ń pè yìí. náà mo wà lamẹ́ríkà. ṣé ẹ̀yin réyàn bẹ́ẹ̀. ẹ obìnrin wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ obìnrin pọ̀ bẹ́ẹ̀. náà ṣé ẹ̀yin rọ́kùnrin bẹ́ẹ̀ ṣẹ́yìn ti ẹ̀yìn ti rí ti. ọkùnrin náà wà bẹ́ẹ̀. ṣẹ́yìn rí. àwọn ọkùnrin wà bẹ́ẹ̀. ṣẹ́yìn rí ti yín bẹ́ẹ̀ ni mo mean. èmi ò wá nǹkan kan lọ síbi bẹ́ẹ̀ èmi kò rẹ́gísítà ń bá ti sọ pé ọ̀fẹ́ nígbà yẹn tó ó dẹ̀ ti ní boyfriend tó mi wá nǹkan kan lọ bẹ̀ mọ́. ok ok. Mm-hmm. yes ma. all right. ẹ ẹni tó bá ń wówó kò lè kó má wà kó má wulẹ̀ lọ síbẹ̀ because tó bá ń bì làwọn ọkùnrin wọn á sá fún ẹ lóòótọ́ wọ́n um, um, right wọ́n sá kò sí mi sọ pé mi sọ pé ọkùnrin ò ní náwó fún yàn bẹ̀yìn ìyẹn kọ́ ni priority ìyẹn ò gbúdọ̀ jẹ́ priority. owó yẹn ò gbúdọ̀ jẹ́ priority ẹ̀yin oh my god let me call this guy. hello mo fẹ́ you sell yourself so you can ah eh tó bá ti lè sọ̀rọ̀ sí kó ṣe pé bí after show kó wá máa disturb mi ó better kó sọ bí tó wà nísìí káwọn èèyàn gbọ́ so that àwọn obìnrin tó bá ní ìdẹ̀ wọ́n á lè pè mí. ok torí ẹni yìí ó ti fẹ́ fi call yìí mi lórí ó tó stage kọ̀ọ̀gàn mo láti pe padà pé jọ nítorí ọlọ́run ṣe lè spare mi má pè mí mọ́ for, for some time ó ti ó fẹ́ fi call yìí mi lórí the number to call is plus four four seven four zero four eight five one two three four àwọn tó wà lórí ṣàbàríkòlò nìkan ni mo fẹ́ kọ́ pé ẹ jọ àtọkùnrin àtobìnrin ìwọ tó bá dẹ̀ jẹ́ pé owó lòun wá má jẹ́ kí n tàn ẹ́ pé ok má wọrí i will give you ẹni tó bá máa fún ẹ lówó at the end of the day wọ́n máa dó ẹ wọ́n máa fi ẹ́ lẹ̀ ẹ má jẹ́ kí iṣẹ́ ọwọ́ akó máa tàn wá jẹ ọkùnrin máa pàpà náwó fún ẹ bọ̀ ẹ má jẹ́ kí owó yẹn jẹ́ priority ẹ má jẹ́ kówó jẹ́ priority. Magic The number to call is plus four four. Hmm. Plus four four seven four zero four eight five one two three four. Ṣé kí n máa It's not me. Hello? Hello, ẹ kálẹ́ ma. Ẹ o. Ẹ kú ma. Yes o. Yes ma. Ẹ mo ti send message sí lórí WhatsApp ẹ mi ẹ reply ma. moko, moko. mo kọ sáré wá jáde sáré wá bá based on based on tẹ ní àwọn shabari kolo. lórí ṣàbárí kò ló hàn pé kankan. Hmm. Èmi ni máa ń pè yín lórí lórí WhatsApp lórí direct call náà bẹ́ẹ̀. Ṣẹ́yìn tí wọ́n ṣẹ́yìn wà lórí ṣàbárí kò lónìí mo rántí nọ́mbà yìí. àmú wa ń bẹ̀ mo ti bá yín sọ̀rọ̀ mo ti send receipt mo ti send picture àkọsílẹ̀ nǹkan tẹ́ bẹ́ẹ̀ mi I've done that. okay ọmọ ọdún mélòó mo ti bá yín sọ̀rọ̀ last week gan wá pa. iye ọ̀dà ìpàjọ sọ̀rọ̀ tí mo ní àwọn èèyàn ń sá fún Italy. exactly mhm. mi kò ní wọ́n ń sá fún Italy ṣẹ́rí ṣẹ́rí nǹkan tó wà ń bẹ̀rẹ̀ rẹ̀ but there is nobody to register yẹn ọ̀ lè owó yẹn ọ̀ lè meet up I will never lie to you I will, I you I will tell you the truth ma ọ̀ hmm. lè meet up some of them cannot meet up ní àwọn obìnrin yẹn. but what I understand yàwó obìnrin èmi ti lóbìnrin èmi ti lóbìnrin láti Italy tó sanwó tó jù yẹn lọ fún mi ṣùgbọ́n táwọn èèyàn ò fẹ́. no omo sọ that's why I say some of them it's not all of them some of them. táwọn ọkùnrin bá ti gbọ́ pé obìnrin. mi ò wáyàwó mi ò wáyàwó but eh, mo kàn nídìí obìnrin tá a máa dóra wa èmi níyàwó i'm a very i'm um, a married man. okay. mo ti gbọ́. thirty eight ni mi nǹkan tó yẹ yín pé a ní àwọn obìnrin gan láti Italy tí máa introduce ọkùnrin sí wọn bá àwọn ọkùnrin yẹn máa láwọn ò ni mo sọ ń jọ yẹn náà mo ní àtọkùnrin. ẹ ẹ bóyá dùtù àwọn ìwà tó máa ń wò ní dáàzó àìná ṣe ọdẹ sàmà. ok dùtù àwọn ìwà wo àwọn ìwà wo náà máa ń wù. ẹ mọ àkọsílẹ̀ ìbẹ̀rẹ̀ sọ pé àwọn obi àwọn ọkùnrin òun gbà lè mọ yẹn sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ máa ń kọ̀ǹpilẹ̀ wọn ni mo yẹn sọ bẹ́ẹ̀. wọ́n gbà wọ́n máa sọ pé yíklìkì àwọn ò nkankan nǹkan kan wọ́n gbà. ẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀ náà ni wọ́n mọ yẹn sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ some of them are misbehave so wọ́n máa wà láti control you know some of them just have manner like oye pèmí náà ń róbìnrin o but àti pé obìnrin pọ̀ but ẹ ó jẹ́ kí wọ́n ti ẹ̀yin obìnrin tẹ́ wà lórí ṣàbàríkòlò ẹ jọ nítorí ọlọ́run ẹ try láti máa um, chat pẹ̀lú àwọn ọkùnrin tó wà ń bẹ̀ because complain yẹn ti pọ̀ jù tẹ́ bá dẹ̀ mọ̀ wípé ojú ń tì yín àbí ẹ fẹ́ máa respond ẹ jọ ẹ try láti lọ ẹ try láti lọ deactivate account yín ẹ lọ deactivate account yín kẹ́ jẹ́ kí wọ́n ní ẹ pàṣẹ fún jàlọ kẹ́ jẹ́ ká mọ̀ àwọn èèyàn tó kù ń bẹ̀ ẹ lọ deactivate account yin ẹ lè wà ń bẹ̀ kẹ́ má ṣe nǹkan kan káwọn èèyàn dẹ̀ máa bá yín sọ̀rọ̀ kẹ́ má dá wọn lóhùn ẹ deactivate account yin kẹ́ má sanwó síbẹ̀ mọ́ please i beg you in the name of god ẹ̀yin obìnrin tẹ́ wà ń bẹ̀ ẹ má jẹ́ kí n mi ò kí ń wà happy láti wá ṣe ṣàbàríkòlò live because it's supposed to be private mo lè ṣe live mo lè ṣe gbogbo ìtọ́ máa ń ṣe ìtọ́ máa gbéra wọn sí fídíò yẹn but i think things like that supposed to be private nítorí ẹ̀ mo ṣe prefer pé káwọn èèyàn lọ sórí ṣàbàríkòlò honestly ẹ jọ nítorí Ọlọ́run ìwọ to bá mọ̀ pé o wà ń bẹ̀ tí o o chat tó bá tó bá chat ẹ tó respond tó bá mọ̀ pé owó ló ń fẹ́ lọ deactivate account ẹ kò kò kúrò ń bẹ̀ lọ di otherwise kó má yẹ pé bóyá a máa lọ máa wo account account bá ti rí pé ó ti pẹ́ tó ti chat tó dẹ̀ ti sanwó kò bá wà kò bá ṣe pé kí ni mo máa dìá fúnra mi máa stop ẹni. Eh, màá deactivate account yẹn and i don't want it to be like that kọ́ máa sọ pé Yínká cheat wọn Yínká ṣe kinní kan so please if you're on ṣabarikolo bóyá ojóbìnrin àbójọkùnrin try to go and deactivate your account if you know you are not chatting hello. hello hello ẹ kú ètò. yes. ẹ torí reason ẹni ọ̀bọ̀dá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó fi sọ pé àwọn ọkùnrin Italy ò fi wọn láìkì wọn Italy lè wà torí reason ni pé àwọn obìnrin yẹn wọ́n criticize especially tẹ bá toast wọn ní street lásán gan pé mo láìkè kínní kan a ní láti padà sí nàìjíríà láti lọ fẹ́ yàwó wọn làwọn ò fẹ́ black tàbí kán làwọn ò fẹ́ nàìjíríà so because tí wọ́n wẹ́ni tí wọ́n fẹ́ máa máa lórí rẹ̀ wọ́n ti wọ́n yí pé èdè kan làjọ ń sọ tá a bá fẹ́ra wa a gbọ́ra wa yí àwọn tí wọ́n gbọ́ èdè wa làwọn wà interest ṣe ọ̀rọ̀ mi yé yín mo understand nǹkan tí ẹ̀gbọ́n nǹkan tẹ̀gbọ́n yẹn sọ wọ́n right báwọn obìnrin yẹn ṣe ṣe ni that is why most of wa tá a bá ti fẹ́ fẹ́yàwó tá a bá ní òkè afẹ́tì afẹ́tẹ́ ti dàn á ní láti lọ sí nàìjíríà bóyá àwọn ìdọ́ǹkì kan tá a ti ẹ̀sìn tó sì rí tá a ti ń bá ṣeré làásẹ̀sẹ̀ padà lọ bá àwọn yẹn ò ní wà áfà tiwa wọ́n máa wà tán máa especially tán máa ti rọra ń ṣiṣẹ́ wọ́n apá wọn máa wà lókè ni wọn ò ní ráyè wọ́n ní wáìtì làwọn fẹ́ láìsí nìkan bá lè jogún wọn nǹkan nǹkan báyẹn wọn ò fẹ́ wọ́n fẹ́ change rúùsì wọn ò fẹ́ lo rúùsì nàìjíríà pé ẹ obìnrin ọkùnrin báyìí lọkọ náà kódà tó bá tún fẹ́ yín gan wọn ó dà vọ́ọ̀tì yín tap-tap wọn lọ máa gbowó torí wọn máa sanwó fún àtọmọ àtìyàwó wọn ní ẹ ọkọ ti ṣe báyìí nǹkan tó ń ṣe nìyẹn sí reason nìyẹn ẹ má bínú pé mo disturb mi mo kàn ní kí n sọ yìí so èmi náà fẹ́ fẹ́ join ẹ má bínú. ẹ lọ sórí ṣàbàríkòlò ẹ lọ join mi ò wá happy láti máa ṣe ṣàbàríkòlò live it's better láti join ṣàbàríkòlò kẹ wá pè mí padà bọ̀gọ́ ẹ̀dẹ̀ ní láti pè mí ẹ máa chat níbẹ̀ it's supposed to be discreet nǹkan tí o relationship la pè kó ṣe gbogbo èèyàn náà ló fẹ́ máa gbé ojú síta ẹ̀kọ̀ọ̀kan once in a while la lè ṣe é but kò ṣe pé bóyá kí wá mi ìfẹ́ máa ṣe mọ́ online to be quite honest that's that site is there àwọn òyìnbó tó ní site kò ẹ lè rí wọn náà àwọn òyìnbó ń ṣe ṣìnà gidi lórí website lórí site wọn lórí dating site wọ́n ń ṣe ṣìnà wọ́n ń ṣe oríṣiríṣi wọ́n á dẹ̀ ṣe wọ́n á dẹ̀ mẹ́nu fẹ́rẹ́ ẹ̀yin obìnrin náà kò sẹ́ni tó máa rí profile picture ẹ kò sẹ́ni tó máa mọ̀ pé wà ń bẹ̀ wàá lo eh, eh, username ọ̀tọ̀ àti password ọ̀tọ̀ kò sẹ́ni bọ́dì tó máa mọ̀ pé wà ń bẹ̀ ìwọ obìnrin kò sẹ́ni tó máa mọ̀ pé wà ń bẹ̀ ìwọ ọkùnrin o lè sọ̀rọ̀ lórí line kan gbé voice ẹ kò sẹ́ni tó máa rí voice ẹ ń bẹ̀ so sabarikolo.com ó pè yín ju pé tó bá wá bá mi màá double charge ẹ bẹ́ẹ̀ tó bá wà ń bẹ̀ for six months for three months iye tó bá ti san náà ni ó tún di after three months kó tó expire So it's better for you there. Ah, okay. It's better ń there Because àwọn èèyàn ń réyàn ń bẹ, wọ́n dẹ̀ ń wá fún mi ní feedback. But ẹ̀yin obìnrin tẹ́ fi pé bóyá owó ẹjọ́ nítorí Ọlọ́run tó bá mọ̀ pé owó even relationship I want ń rí relationship ń there. Want she be kan but gbọ́ oh my ó máa wá bá next week yìí. Ẹ gbọ́ lady yẹn ṣe sọ̀rọ̀ pé ó ti wà in love so tán bá ní ṣàbàrí kò lòkó mí pé gbogbo àwọn tó wà ń bẹ̀ náà okó nìkan náà ń wá àwọn tó wá kó wọ́n á pick ẹ̀pó làwọn ń wá àwọn tó ń wọ́bò wọ́n á pick ẹ̀pó làwọn ń wá àwọn tó dẹ̀ relationship ó wà ń bẹ̀ so please that is your best bet ibi tẹ́lẹ̀ ti lọ nìyẹn yàtọ̀ sí pípè mi because I have a lot on my plate so kí tí wàá lọ mú ṣàbàrí kò lò mọ́ mo ń ṣiṣẹ́ mo ń ṣe gbogbo ẹ̀ ọlọ́run má jẹ́ kí eh, èèyàn kúkú òjijì so when you are there mo lè assist tẹ́ bá pè mí tí n bá rí so ẹ̀yin obìnrin náà tẹ ní interest nínú relationship àwọn kan ti pè mí but mo ń fẹ́ àwọn bíi àbí fifty five àwọn ọkùnrin tó bá jẹ́ fifty three fifty five kò ṣe èyí tó rí wọn gbálẹ̀ o kò ṣe àwọn ọkùnrin tí sìgá àti kinní ti ba ayé wọn jẹ́ o àwọn ọkùnrin to kó wọn sì ń ṣiṣẹ́ fifty three fifty five hello ẹ lè pè mí. hello àti ìgbà. àti ìgbà kalẹ́ o. ẹ kalẹ́ mò ń gbọ́ yín sà láti nàìjíríà láti pè yí o. ok. ọ̀nà mi jẹ́ kùrú ni. Hello, ma. Brother, ṣé ti wà lórí ṣàbárí kò lò? mi of course ẹ rántí pé mo send yín confirmation gba ẹ̀ ẹ̀dẹ̀ sọ pé ẹ máa sort me out wọ ẹ̀dẹ̀ tó wà lọ́fìn nǹkan mi ìjà mi. kí ni nǹkan mi náà. ẹ ẹ sọ pé àwọn obìnrin pé ẹ̀rù máa bà wọ́n pé. ẹ eh, fàwọ̀rajà ni mo ṣe fẹ́ sọ náà ni pé fàwọ̀rajà lélẹ́yìí. ẹ eh, bọ mi sọ fún yín pé mi ò fàwọ̀rà ògbóyé yín hmm. tàbárí kòlò ẹ mọ̀ nǹkan tó bá dé nǹkan tí fẹ́ nìyẹn ẹ lọ máa ẹ lọ máa browse níbẹ̀ náà ẹ kò fi gbogbo ẹnu sọ gbà ò bẹ́ẹ̀ yẹn. I do I do go there ma I do. ẹni ṣàbàdí kò lọ sọmọ nǹkan kí ló bá dé. kí ló bá dé. ẹ mú o tí ì yún kankan mi bẹ̀ náà ni. ẹni ṣàbàdí kò lọ mọ nǹkan tó bá dé kí ló bá dé àwọn tó wà ń bẹ̀ ń wá márèjì àbí. irọ́ o kò ṣe pé wọ́n máa máa rí ìjà pé oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀ èmi ò dẹ sọ pé mo fẹ́ bẹ̀rẹ̀ látòrí márèèjì èmi ò sọ pa márèèjì èmi fẹ́ tájọ wọn máa tájọ wọn máa nẹ́ra wa so ó dẹ̀ lè lọ já sí nǹkan tó dáa níta so mi ìfẹ́ bẹ̀rẹ̀ láti rí pé máa rò pé ah bóyá ti rí pé mo fẹ́ sọ pé mo fẹ́ márèèjì àbí nǹkan kan ẹ̀yẹ ká bẹ̀rẹ̀ láti bì kọ́ ẹ̀ dẹ̀ fẹ́mi náà ní ọkàn òtútù ti bẹ̀rẹ̀ àti nǹkan ẹ̀ má ti bẹ̀rẹ̀ ṣètò. ọmọ ọdún mélòó lẹni tó ń sọ̀rọ̀ yìí. mo jà pé forty three. ìyàwó ńkọ́ mi ò níyàwó tó bá níyàwó mo lè má wà bẹ́ẹ̀. o ò lè níyàwó pẹ̀lú bó ṣe rí yìí. Ah. kí lè ṣe mí. pẹ̀lú bó ṣe rí yìí gan-an Ọlọ́run jẹ́ kéèyàn róbìnrin fún ẹni. <laughs> ẹ bọ ẹ ní láti fi ohun ẹ ní láti fi àdúrà sí mi kí n ṣe pé wàá tún sọ pé mi ò. pẹ̀lú bó ṣe ah, rí àwọn obìnrin yẹn á máa sá àti pé ọ̀tọ̀ ni pé téèyàn bá tẹ̀ máa lùyàn ní jìbìtì òbò kò yẹ kó ti mọ̀ láti dẹ̀ pé lè jìbìtì òbò ló fẹ́ lù torí bẹ́ẹ̀ lè ṣe rí i nǹkan ṣe mọ̀ pé ní wẹ́bsáìtì yẹn oríṣiríṣi nǹkan ló wà níbẹ̀ péjì hmm. wà plẹ̀tì wà gbogbo ẹ̀ wà tótó hmm. mo dẹ̀ ti rárá dó sórí ìyẹn. torí kò ṣe gbọ́n ọ̀nà tó wà mẹ́rin ọ̀nà fọ́kọ ọ̀fẹ́ dóko ni èmi ọ̀rẹ́ rẹ̀ dóbo. ok ok forty three ẹlẹ́mà sọ́ọ̀tì mi out ẹjọ́ tó lọ lọ́run èèyàn tó dẹ̀ jẹ́ tù nínú mọ̀kàn lójú bẹ́ẹ̀ yẹn ni o mo ń ṣe. tó bá jẹ́ tó wà older nǹkan tó bá jẹ́ tó wà older tó wà older than you. ẹ eh, tó bá wà ṣẹ́rí tó bá wà older tó wà sexy. tó wà sexy ok. gbogbo older tó máa wà older yẹn náà kò gbọdọ̀ ju gbọdọ̀ ju fifty lọ o. ok. yes in mind. ok. bọ̀ kò gbọdọ̀ ju bẹ́ẹ̀ lọ ó dẹ̀ gbọdọ̀ jẹ́ pé ẹ̀yìn ti wà tá máa fi wà tá máa fi lo mileage wọn kí ni nǹkan náà. mo ní ẹ mọ̀ pé nínú fífi yẹn ẹ́ńjìn máa ṣì wà ká máa fi lè lo máìlèjì wọn pé. ok mo ti kọ́ síbẹ̀ mo ní good looking man. ẹ ẹ sẹ́ni ó lè máa wà good looking but kó ṣáà ní fìtì iwájú àtẹ̀yìn. ok ó yá fún mi ní tó bá tó bá ó yá fún mi lẹ́nu tó bá ń lábò. Ah, ìdíjẹ́ máa ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìnyín ìdíjẹ́ mu wà ṣẹ́yìn máa wà ládùúgbò mi jẹ́. à ok na ó ti dàbọ̀ ó dàbọ̀ ń gbà yẹn ó di gbére nìyẹn. ẹ má jẹ́ ìsìn yẹn ìyá àǹtí nǹkan má ṣe. ìbá àwọn èèyàn ló ń ṣe látẹ̀ nǹkan ibiṣẹ́ mu wà. àwọn èèyàn ló ń ṣe látẹ̀ nǹkan náà. o ibiṣẹ́ mu wà ti máa ń ṣe bẹ́ẹ̀ yẹn fún ọmọ ògbójú. ibiṣẹ́ ló wà ibiṣẹ́ ló wà ó dẹ̀ pé ó dẹ̀ pé pé òun ẹ̀ ń tẹjọ́ máa dóra yín àbótí ní ṣe ni àǹtí nǹka àwọn tí mò ń bá ṣiṣẹ́ wọn ò gbọ́ yóò bá òyìnbó náà gbọ́ bọ́tí wọ́n kọ́ lábò etí wọ́n máa nà sí. etí wọ́n máa nà sí tó bá ti bẹ̀rẹ̀ lílábò wọ́n máa wọ̀ pé kílẹ̀ ẹ̀kọ́ ọmọkùnrin mi sọ ẹ tẹ́yìn mo ò ní disappoint ẹ̀yẹ kan tẹ̀ sórí ẹ̀kọ́ fún mi lọ́n. mo dẹ̀ mo dẹ̀ mọ yáǹtí nǹka o òye yín mo mọ̀ yín dáadáa. àwọn mọ̀ yín ọlọ́run a máa sọ̀rọ̀ lẹ́yìn ìsìn níbo ni torí mi ò ń jáde ò níbo ni iṣẹ́ mọ̀ yín mọ́yàn ni àbí bo ìwọ̀nba kékeré ẹ̀hẹ́n mo mọ̀ yín mọ̀ yẹn ìwọ̀nba kékeré ibi tẹ́ máa ń lọ yẹn gbọ́gbọ́ ni mo ti mọ̀ yín mo mọ̀ yín jù. bóyá lọ́dọ̀ àkànní. ta ló ń dákànnì. ṣé ní patí àkànní. no no no no by the way kọ́lọ̀ fọ̀rùn kẹ́ jp. ooo oh, ok ok. kọ́lọ̀ fọ̀rùn kẹ́ wọn lójú yẹn ibi tí mo ti mọ̀ yín nìyẹn àti ìbọ̀dá ṣe mí ah, àti jp. ok. ibi tí mo ti mọ̀ yín nìyẹn. ok. Mm. bọ́ <laughs> ok tó bàbá ọkọ yín ni. àbọ̀kọ àwọn <laughs> anyways um, ẹ jẹ́ kí n máa fi sí ìṣe ẹ̀yin obìnrin mo encourage yín kẹ́ pè mí lẹ́yìn please ẹ pè mí lẹ́yìn kẹ́ kí um, ẹ̀yin wà problem yín fún mi tó bá jẹ́ pé owó náà ń fẹ́ ẹ sọ. ẹ̀yin ọkùnrin tí ẹ ò pè mí orí kan gbogbo yín kọ́ lẹ pè mí o bóyá àwọn kan ò mọ̀ bóyá wrong time ni mo choose show yìí so màá tútù ṣe lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin obìnrin tẹ máa ń pè mí lẹ́yìn náà màá tútù ṣe ẹ̀yin ọkùnrin tẹ wà ní fifty plus ẹjọ mo ní ìdíyín mo ní ìdí ẹ̀yin ọkùnrin fifty plus torí mo láwọn ìyá kan tí wọ́n ní ìdíyín ẹ̀yin obìnrin náà tẹ jẹ́ fifty plus mo ní ìdí ẹ̀yin náà ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ sabarikolo dot com best bet yín ni ibi tẹ́ ti lè sọ pé bóyá ibi tẹ́ ti lè rẹ́gísítà tó lè pè yín tó lè fún yín time tẹ́ lè máa browse from time to time nìyẹn ẹ má gbàgbé iléeṣẹ́ danabit iléeṣẹ́ tó ń talẹ̀ tí ilẹ̀ tẹ́ ẹ̀ ní regret ẹ lọ ẹ bá wọn dòwò pọ̀ ẹ mà ní regret ẹ ní pàdánù o ẹ foyín oyin síbẹ̀ ẹ ní pàdánù nọ́mbà wọn ni plus two three four seven zero four four four three three three one six plus two three four seven zero four four four three three one six kí tó máa lọ ẹ má bínú ẹ̀yin tẹ́ pè mí tẹ́ fẹ́ ṣe Eh, orin birthday pàápàá èyí tẹ sọ pé ẹ láìkò orin pẹpẹ yẹyẹ lẹ fi fẹ́ ṣe ẹ eh, ṣe mọ̀ pé mo sọ fáwọn ọkọ pé kẹ lọ ṣe ní nàìjà kò ṣe ti gbéraga mi ò ṣe gbéraga fún yín ẹ má bínú kò ṣe ìgbéraga àti ṣe production bí ẹni tó inú àwọn tó pè mí èyí tó lè sanwó ẹ ó sọ fún mi mo dẹ̀ máa ṣe fún but èmi ò mo ò ní na mi ò ní na kò ní sí níná ń so ati ṣe production bí báyẹ̀ lè fi wé naija àwọn tó lè sanwó ẹ̀ wọ́n ti sanwó ẹ̀ fún mi mo dẹ̀ máa ṣe fún wọn but ẹni tí ò bá lè sanwó ẹ̀ emi o kò sí ní nọ́mbẹ̀ tẹ bá dẹ̀ rí orin mi ó wà unique because mo gbọ́ Yorùbá mo ti ṣeré àwọn eré òṣùpá ní kékeré ìdí ọ̀rẹ́ rẹ re le mi sí tẹ bá rí àwọn èdè tí mo máa ń pè nínú orin ẹ rí pé ọmọ tó gbinlẹ̀ tó tọ́ nídìílé Yorùbá gidi ni mi tó gbinlẹ̀ nínú àṣà so àwọn àṣà yẹn o le tán lẹ́nu mi so orin mi máa yàtọ̀ sí orin bóyá kọ́kọ́ jésù kọ́kọ́ kò ṣe pé mi ò believe ní o jésù ṣùgbọ́n mi ò ní kọ́ ẹ rí i pé orin mi máa ń sábà ní hook ẹ mọ̀ nǹkan tó máa ń pè ní hook orin hook orin ni nǹkan táwọn èèyàn tètè lè rẹ́kọ̀ pẹ̀lú táwọn èèyàn lè irú ó fi kòkò sẹ́ran pẹ́pẹ́yẹ hook orin yẹn nìyẹn hook orin yẹn nìyẹn tẹ́ bá wo orin ọ̀gá belò hook orin ọ̀gá belò ni ayo ayo ayo, hook yẹn nìyẹn ẹ rí i pé àwọn èèyàn tètè máa mọ̀ ọ́ nkọrin mama Esabod tí mo ṣe ni ajankutubeete kutubeete àṣeyíṣàmọ́dún àjàbí ajankutubeete hook nìyẹn ẹ rí pé àwọn orin mi máa ni uk, hook tẹ pé àwọn èèyàn tètè mú dání wọn á lè tètè fi sórí so mo morí kọ mo morí kọ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ẹ̀yin tẹ fẹ́ ṣe kò ṣe tìgbéraga tẹ́ bá ti lè sanwó ẹ̀ ẹ lọ ṣe ní ní nàìjíríà àwọn eré òṣùpá tèmi ṣe ní kékeré yẹn àsìkò tèmi fẹ́ lò lélẹ̀ àwọn màmá mi kan máa ṣe birthday ní march ẹ tún rí i pé orin àgbọ orin tí máa tún ṣe fún wọn yẹn á tún yà yín lẹ́nu pé àwa ṣeré òṣùpá gan ní kékeré àṣeré òṣùpá àṣe nítorí kẹrẹ máa wo òṣùpá bá gbogbo yìí máa jókòó round àṣe so àwọn èdè yẹn ò sí lẹ́nu mi tẹ́ bá wọn fi kòkò sẹ́rọ pẹ́pẹ́ iṣẹ́ àdìyàwó máa máa ń kọ wá ó ń ṣọjọ́ bí o ó fi páànù sẹ́rọ pẹ́pẹ́ yẹ ti màmá Ajankutube ètè gbogbo yìí lẹ mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tẹ bá gbọ́ Yorùbá dáadáa tó bá bí láti inú ilé Yorùbá so àwọn àṣà yẹn èmi ò ní jẹ́ kó sọnù torí pé mo kọ́ mo dúpẹ́ pé mo kọ́ mo dúpẹ́ bí tí mo dàgbà sí mo dúpẹ́ pé mo ní àṣà yẹn so mi ìwà ní wọn ṣe cheap ẹ lọ ṣe lẹ́kọ̀ọ́ ẹni tó bá fẹ́ tẹni tí ò bá ti lè sanwó mi àwọn tó lè sanwó mi wọ́n san fún mi mo dẹ̀ máa ṣe fún wọn bọ̀ kò ń ṣètìgbéraga ẹ má bínú pẹ̀lú atatantoto yìí náà ògo ṣe gbogbo èèyàn ló gbọ́ ń ṣe gbogbo èèyàn ló gbọ́ yorùbá hmm. màá tún gbé kan wá tí mo fẹ́ ṣe fún màmá mi kan ní màá tẹ́ tún gbọ́ yẹn náà so ẹ jẹ́ kí n máa fi ìsìn ìṣe àlọ màá tún rí yín some other time ó dàárọ̀.